ẹ̀kọ́ alọ́ níbi ìrìn àti dáhùn lórí di eléyìí tó bá fẹ́ béèrè kó mú nọ́mbà ẹ̀ tó bá sì fẹ́ kọ́ kọ́kọ́ ṣùgbọ́n síwájú eléyìí á rí i pé ọlọ́run bá wa ọba tó ga ó fẹ́ràn wa ó sì fẹ́ràn wa púpọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọmọ èèyàn kò fẹ́ràn ara rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé yóò máa ṣe àṣehàn kó ń fẹ́ràn àrùn yóò sì máa ṣe àṣehàn kó ń fẹ́ràn àrùn ju ẹlòmíì lọ ṣùgbọ́n ètò dájú látàrí ìwòye òun náà ni pé ọmọ èèyàn kò fẹ́ràn ara rẹ̀ tó bọ́lá wọn bá ti ṣe fẹ́ràn rẹ̀ àti pé báwo la ṣe fẹ́ fi ìfẹ́ tọ́lá wọn bá ní sẹ́dá tó dá ká fẹ́ fi wé ìfẹ́ téèyàn lè ní sórí ara rẹ̀ nínú ìfẹ́ tọ́lá wọn bá ní sí wa òun náà ni kó ṣe àwọn kankan léèwọ̀ fún wa nítorí àǹfààní tí ń bẹ nínú jíjìnà sí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ jù lẹ́tọ̀ọ́ fún wa nítorí àǹfààní tí ń bẹ nínú rẹ̀ eléyìí eléyìí yóò máa ṣe àfihàn bí ọlọ́run ọba wa bó ti ṣe nífẹ̀ẹ́ wa ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa púpọ̀ á rí i pé gbogbo nítorí ọba ṣe léèwọ̀ fún wa àǹfààní ti ń bẹ nínú àìsè nǹkan yẹn ọ̀pọ̀ ju àǹfààní lọ. lápèjúwe ọlọ́run ọba wa ó ṣe jíjẹ lẹ́dẹ̀ ó ṣe fún wa. ọlọ́run ọba wa ó ṣe jíjẹ ẹlẹ́dẹ̀ ó ṣe léèwọ̀ fún wa tọ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ iná horèjì torí pé ọtí ni eléyìí fi hàn wáyé pé àti kéèyàn máa jẹ ẹlẹ́dẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ èèyàn takò ọlọ́run ọba ni. a ní pé dandan àfi ká máa fínífíní ojú ọ̀fà tọ́lọ́run ọba fi ṣe léèwọ̀ kó tó di pa jìnnà sí ọwọ́ pé má jẹ yẹn pẹ̀lẹ́ ìlẹ́tù tààbùdìyà. má jẹ ó túmọ̀ sí pé sábàbí má jẹ òun náà ní pé ẹrú ọlọ́ọ̀ni ọ tó gbọ́dọ̀ lọ nínú tọ́lọ́ sì ń fi sin o oníkọ́ má jẹ sábà tí wọ́n fi kún ọlọ́run ọba ó sọ tọ́fà tó fi ní kẹ́ ẹ má jẹ ó nífẹ̀ẹ́ iná horich nítorí pé ìdọ̀tí ni tẹ́lẹ̀ fi wá pé gbogbo ẹni tó bá fi hàn wá wípé sábàbí tí ọlọ́run ọba wa tó fi ṣe jíjẹ ẹlẹ́dẹ̀ léèwọ̀ òun náà ni pé ìdọ̀tí ni kò sí tàbí ṣùgbọ́n pé ẹnìkan nu wa ò ní wà pẹ̀lú làákàyè rẹ̀ tó pé pérépéré kó wá màmá akramakumullah kí búrẹ́dì kan kó bọ́ sínú omi ẹ̀gbin omi ìdọ̀tí kó tó wá mú kó máa jẹ́ àyàfi káwọn èèyàn sọ pé rẹ̀ ti dàrú. ọlọ́run ọba ló dẹ́lẹ́dẹ̀ ọlọ́run ọba ló dá màálù ọlọ́run ọba ló dá ràkúnmí ọlọ́run ọba ló dá gùtàn ṣùgbọ́n làwọn bá lòun ṣe jíjẹ lẹ́yìn léwọ̀ eléyìí ló fà á ló fi jẹ́ pé gbogbo onílàákàyè tó jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé òfin ọlọ́run ọba àti mà ìgbà ẹlẹ́dẹ̀ rọ́mzun nàjàsẹ́tì wọ́rẹ́j àmì ẹ̀gbin àti dọ̀tí ńlẹ̀ ẹlẹ́dẹ̀ jẹ́ gbogbo bí tí wọ́n bá ti rẹ́ ẹlẹ́dẹ̀ akọ́nùkùnmọ́wá tí wọ́n máa ń sin ẹlẹ́dẹ̀ nínú palace nínú ààfin wàláì palace náà dọ̀tí bá ń sìn nù palace kéèyàn tó dé ẹ̀bá palace yẹn òórùn ni ó lé yàn padà nítorí pé kí ni ọlọ́run nífẹ̀ ìnáwó rèjì torí pé ìdọ̀tí ni. àkàlọ́kùnmọ́lá tí wọ́n máa ń fún ẹlẹ́dẹ̀ lóúnjẹ tó dáa jẹ òsì tàbí ṣùgbọ́n ife ibi tí ẹlẹ́dẹ̀ ń gbé àbí ibi tí wọ́n ti ń sìn yẹn kì í ṣe ibi tí yẹn lè súnmọ́ rárá. àkàlọ́kùnmọ́lá tí wọ́n bá lọ síbi tí wọ́n ti ń tẹran tó wá rí tẹran funfun tó ṣe pé ń sọ̀rọ̀ á sìnkìn ó dájú pé tó o bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì jẹ́ mùsùlùmí gidi wọ́n á máa béèrè èwo lẹ́ran funfun yìí o èwo lè ti ń sọ̀rọ̀ rásìkì yìí o tí kìí ṣe lẹ́dẹ̀ torí pé ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ ọmọ kọ́ lọ́wọ́ bá ṣe jíjẹ lẹ́dẹ̀ léèwọ̀. ó débi wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìlú nínú ìlú àwọn òyìnbó yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wà ń bẹ̀ wọ́n ti mú àwọn kèfèrí yẹn mà wípé treatment tí wọ́n gbọ́dọ̀ ṣe fáwọn ọgbọ́ ló yàtọ̀ gédégédé tí rubin ṣe ń tírìtì ara wọn nítorí pé àfẹnẹ́jà alẹ́ mùsùlùmí ná kẹlẹ́mùjẹrẹmí ǹjẹ́ rúpa fi àwọn ọ̀daràn àmọ́ fi wọ́n gbé àwọn mùsùlùmí ni kẹlà màálẹ́kùn kẹfẹ́ tàkùmù ẹ̀ nílàáka ẹ̀ ní báwo lẹ́ ṣe máa fi mùsùlùmí fi wé kèfèrí. eléyìí mú kọjá pé nílùú òyìnbó kan that is Switzerland ọ̀kan nínú àwọn olórí wọn tó ń rorí ọ̀dàmàràn wípé kí wọ́n dá hospital kan lẹ̀ Ah, fáwọn mùsùlùmí nítorí pé kíni nítorí pé àwọn mùsùlùmí àwọn onígbà kan máa sí ara àwọn lẹ̀ wọ́n máa bọ́ wọn sí hòhò gẹ́gẹ́ bí wọ́n ti máa ń bọ́ kèfèrí sí hòhò bákan náà tí mùsùlùmí tára rẹ̀ ọ̀bá yá tó ń ti para rẹ̀ ọ̀yá yẹn tó máa gbóúnjẹ wá fún lọ́sítítù yóò ní làákà èdè bíi pé yóò tún lẹ́nu ọ̀rọ̀ pé ẹjọ́ o ẹran arú èwo lẹ fi sí yóò ṣe ìṣẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ subhanallah tó ń ti pé kọ́ gbádùn kátó wá pé ẹni tó gbádùn sẹ́ni tó gbádùn ni mùsùlùmí ọ̀wá wà tí ó mú rẹ̀ lọ síbi tó ti lọ rẹ̀ lẹ́dẹ̀ jẹ àbí tí ó mú rẹ̀ lọ síbi tó ti rọ rẹ lẹ wálé fún ìyàwó rẹ jẹ àbí ibi tó ti lọ mú rẹ rẹ lẹdẹ wálé fọmọ rẹ jẹ kalla thumma alfa kalla kò lè ṣeéṣe fún mùsùlùmí tó ní làákà ibẹ. wọ́n ti wá máa ń sọ tipẹ́ látàrí ìwádìí oríṣiríṣi èyí tó ṣe ipá àwọn mùsùlùmí ṣe scientifically irú aburú wo ní tiẹ̀ bẹ nínú jíjẹrin ẹlẹ́dẹ̀ nínú aburú ń bẹ́ńbẹ́ akramakumullah òun náà ni pé ẹran ni wọ́n rí pọ̀ ń jẹ ṣùgbọ́n ẹran ẹlẹ́dẹ̀ ńgbà tó bá dénú tán a nínú tan èyí ọmọ ìyọ̀rọ̀ lẹ́nu nínú okùn èyí ọmọ ìyọ̀rọ̀ lẹ́nu nínú ẹ̀dọ̀ lóríṣiríṣi náà lọ́fà ló fi jẹ́ pé ẹni tí máa ń jẹ ẹlẹ́dẹ̀ kò lè gbádùn nínú ara rẹ̀. nínú aburú tó tún wà nínú jíjẹrẹ ẹlẹ́dẹ̀ akramakumullah òun náà ní kó gbogbo ẹni tí máa ti ń jẹrẹ ẹlẹ́dẹ̀ yafqidul ghirata liyakuna bidhalika dayuta yóò jẹ́ ẹni òun náà lẹni tí ó rí pé àwọn ará òun ṣe zina tí ò sì ní lè fún wa. nítorí pé ìgbà tí ò bá ti sówú mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lẹ́yìn pé wọ́n lọ fìyàwó wọn ṣàlejò fúnra wọn nígbà tó bá lọ bẹ́ẹ̀ nìkan wò bá fìyàwó rẹ̀ ṣàlejò fún ọ pé kíyàwó lọ sùn tí ọ torí pé ọmọ bá jẹ́wọ́ nìkan subhanallah. so ẹlẹ́dẹ̀ jíjẹ a máa sọ yẹn dání tí ò ní ní rírọ tí ò ní jowú mọ́ torí ìdí eléyìí eléyìí ń bẹ nínú àwọn aburú jíjẹ ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́ bá wa ti fún wa a sì rí nínú òfin kan nínú àwọn òfin tó síwájú níbi tó lọ́wọ́ bá ti jíjẹ lẹ́dẹ̀ lẹ́tọ̀ àlọ́ ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ ọlọ́wọ́ bá léèwọ̀ fi fún àwọn ẹrú rẹ̀ pé fẹ́ jìnnà sí ní jìnnà sí nínú pé gbogbo ẹran wọn ẹran ẹlẹ́dẹ̀ dín wọ́n jẹ mọ́ wọ́n tọ́ ọ̀bọ̀ lójú débi sọ náà di tó pé ẹlẹ́dẹ̀ bí ẹyin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí kankan sẹ́ tó ní àlùbáríkà lára rẹ̀ opposite màálù tó ṣe pé gbogbo nǹkan ara tiẹ̀ àlùbáríkà ni títí tó fi dórí ìgbẹ́ màálù àlùbáríkà ni ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ òun tiẹ̀ gbogbo ń tọ́wà lára rẹ̀ náà ni òwúlò. subhanallah. ẹlẹ́dẹ̀ ń tiẹ̀. ẹlẹ́dẹ̀ ń tiẹ̀ gbogbo ń tó wà lára rẹ̀ gbogbo ń tó wà lára rẹ̀ òun náà ni nǹkan tó ti pín yàn ọ̀fẹ́ nítorí pé ọlọ́wọ́ bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀. àwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tó lọ́wọ́ bá bá ti ṣe nǹkan kan lófin fún wa àwọn máa ń tẹ̀ lófin ọlọ́ọ̀ni wọn kì í takò fi ọlọ́run ọba nítorí pé wọ́n mọ̀ pé tó sọ àwọn olùgbàgbọ́ òdodo òun náà ni pé àwọn gbọ́ àwọn sì tẹ̀lé àti ọlọ́run àwọn gbọ́ àwọn tẹ̀lé òfin ọlọ́run ńlọ sọ àwọn di olùgbàgbọ́ òdodo yàtọ̀ sí àwọn kèfèrí kèfèrí ò sàdédé jẹ́ kèfèrí illa annahu kafara billah yàtọ̀ sí pé ntọ́sọ di kèfèrí náà ní pé ó sá ìgbàgbọ́ sí ọlọ́run ọba wa kafara bi rasulihi sallallahu alayhi wa sallam ó sàgbàgbọ́ sí anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo òfin ọlọ́run bá tó ṣe olóhùn ní nǹkan kan fi ṣe nítorí ní kó wọn máa ṣe gan lọ́bùn láàmú la hawla wala quwwata illa billah báyìí ni àwọn kẹfẹ́ rírí lẹ́yìn tó lọ́wọ́ bá ní mẹ́jẹ lẹ́dẹ̀ ẹ wá wòwò nítorí wọn bá tó wá dẹ sí àwọn jẹ lẹ́dẹ̀ nìsín ìgbà tí ó mú ẹni tí ń jẹ lẹ́dẹ̀ kọ̀ mọ́ lórí ẹni tí ń jẹ lẹ́dẹ̀ lásán má ó tún kárí ẹni tí kì jẹ lẹ́dẹ̀ àrùn tí wọ́n ń pè ní ọ̀fìnkìn ẹlẹ́dẹ̀ ọ̀fìnkìn ẹlẹ́dẹ̀ èyí tó bẹ̀rẹ̀ láti Mexico tó wá bẹ̀rẹ̀ sí ní tàn ká nìsín kò sí kọ́ńtínẹ́ǹtì tí ò tí ì dé àfihàn Áfíríkà ọlọ́kọ́dá kò kọ́ sànù wa. àrùn yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ló mú wọn ní nìsín ó ti lé ní èèyàn two hundred and something tí àrùn yìí sì ń bẹ lára wọn ó sì ti pa èèyàn tó ti lé ní hundred and sixty subhanallah láàrin nǹkan tí ò tí ì jújọ́ mẹ́ta mẹ́rin lọ. ọba ń kọ̀wé fún wa lóríṣiríṣi àní tó ń bá ṣe nǹkan kan léèwọ̀ ẹ̀ jìnnà sí tó ń bá ní nǹkan kan ọ̀dà kọ̀dà náà ló kọ rẹ̀ ń jẹ́. qul a antum a'lamu am Allah sọ fún wa pé sẹ́yìn lẹ́yìn mà ní àbọ́lọ̀ òsì tàbí ṣùgbọ́n pọ́lọ́ ọba lọ́mọ àwọ̀ ọ̀ma ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir báwo lọ́ba tó dẹ́dọ̀ ọ̀sẹ̀ ní mà nípa ẹ̀dá tó dá nígbà tó ṣe pé òun lọ́ba tó mà nípa gbogbo tí nǹkan kan sì pamọ́ sí eléyìí ọjọ́ àrùn àjàkáyé nìsín wọn ló kú pọ́ǹtì kan èyí tó ṣe pé ìgbìmọ̀ tó mójútó àlàáfíà nílé ayé wọ́n ti fi pọ́ǹtì ìdẹ́rùbani wọ́n ti fàmì sí ọ̀kọ̀ọ̀kan nínú wa wọ́n ti dé pọ́ǹtì ẹlẹ́ẹ̀karùn-ún báyìí okò ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n fi máa pe àrùn yẹn ní àjàkáyé àrùn subhanallah ọlọ́nkọ́dà kún kọ́ sànù wa ó sì wá lẹ́ni tí ó lè máa jìnnà sí ti kọ̀ fẹ́ ó sì wá lẹ́ni tí ó lè máa ṣe ń tọ́fẹ́ ọlọ́wọ́ bá kó lé wa jìnnà sí àrùn burúkú má àrùn burúkú ọdọ́dọ̀ wa má jẹ́ ká wa rédíò eléyìí báyìí ẹ jẹ́ ká máa dúpẹ́ pọ́lọ́ wọn bá ṣe wá mùsùlùmí kò wá tún wá ṣe wá mùsùlùmí lórúkọ lásán ó ṣe wá mùsùlùmí tó ṣe pé ń tẹ̀ lófin ọlọ́run ó ṣe wá mùsùlùmí tó ṣe pé kò lè ní fàyàbalẹ̀ láì jẹ́ pọ́tẹ̀lé tọ́lọ́run ó ṣe wá mùsùlùmí tó ṣe pé tọ́lọ́run ọba ó dùn ma ó fẹ́ràn tọ́lọ́run ó sì fẹ́ràn tà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tí ọlọ́run ọba tó fi léyìí tó ní kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ó sì wọn lẹ́ni tí ó lè jìnnà tí à ń jẹ ẹlẹ́dẹ̀ ó sì wọn lẹ́ni tí ó lè jìnnà tá à ń tọ́jú ẹlẹ́dẹ̀ nǹkan ìyàlẹ́nu ó náà ní pé ọ̀kan nínú àwọn orílẹ̀ ìyẹn Egypt Misra àwọn àwọn ní àbá àwọn ó ní pé gbogbo ẹlẹ́dẹ̀ tí ń bẹ ní Egypt wọ́n pa wọn wọ́n pa wọn kárùn yẹn tó dé kọ́mọ́ wa di ní tí wọ́n mọ̀ àyàn àwọn ẹni tí wọ́n ń sin ẹlẹ́dẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́n wá ń pariwo nínú rédíò nípa bòsí tí wọ́n fẹ́ ṣe fáwọn wọ́n fẹ́ pa àwọn dúkìá wọ́n ń yà wá lẹ́nu wípé subhanallah ṣé mùsùlùmí náà ti ń sin ẹlẹ́dẹ̀ ní Egypt yìí ni àbí àwọn kiri yóò wọn lọ́wọ́ pé mùsùlùmí ni kí ni wọn mùsùlùmí wá débi à ń sin ẹlẹ́dẹ̀ pé kí ni owó lọ wá ń bẹ̀ torí pé inna Allaha idha harrama shay'an harrama bẹ́ẹ̀ lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ. tọ́lọ́ ọba bá ti se nkankan kan léèwọ̀ owó rẹ̀ náà kọ́ ni ọlọ́wọ́ bá tọ́tí mímu léèwọ̀ èèwọ̀ lówó tá a pàǹdì ọtí ọlọ́ọ̀sẹ̀ iná ṣíṣe léèwọ̀ èèwọ̀ lówó tá a yẹ̀wò lówó tá a yẹ̀wò ajá jíjẹ lówó tá a kí á ní tọ́ sẹ́kù torí di eléyìí ìwọ ní mùsùlùmí ni ọ̀hìn kì owó tó ń pa ń bẹ̀ ń kọ́ ó dìklẹ́ rẹ̀ pọ̀ dáràn ni ọ́ nítorí pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu ọlọ́wọ́ bá tó bá ṣe nǹkan kan léwọ̀ a máa so rẹ̀ léwọ̀. anabi wa sallallahu alayhi wa sallam nínú ọ̀kan nínú adé wọ́n ti ṣàlàyé òfin yìí fún wa wọ́n ní àwọn yahudi la'ana Allahu yahuda wan-nasara ọlọ́wọ́ bá kọ́ la'ana àwọn yahudi àti nasara nítorí pé ọlọ́wọ́ bá ṣe jíjẹ ẹlẹ́dẹ̀ léwọ̀ fún wa kàkà kí wọ́n wá gbọ́ kí wọ́n gbà wọ́n wá mú ọ̀rá ẹlẹ́dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ jọ wọ́n láwọn ọ̀jẹ̀ran rẹ̀ ọ̀rá rẹ̀ làwọn ń kó jọ wọ́n nítorí pé ọ̀rá rẹ̀ àwọn máa ń tà fẹ́ni tí ó fi sepo fún láńtà fún àtùpà àwọn máa ń tà fẹ́ni tí ó fi sepo tí ó fi pa ọkọ̀ ọlọ́pàá ọkọ̀ ojú omi ọkọ̀ ọpọ́n tí wọ́n máa kó dà sójú omi yẹn wípé tí wọ́n bá fi pa ó máa ń jẹ́ kí pákó yẹn tọ́jọ́ wọ́n nítorí pé ẹran lọ́lọ́run ṣe léwọ̀ kò yí pé káwọn ọmọ tọ̀ ọ̀rá rẹ̀ subhanallah lànàbí sallallahu alaihi wasallam ni inna allah idha harrama shay'an harrama damana tọ́lá wọn bá bá ṣe nǹkan kan léèwọ̀ yóò sì sọ owó rẹ̀ ní kíni yóò ṣe léèwọ̀. torí di eléyìí báyìí eléyìí báyìí ó fi hàn wá wípé à ń sin ẹlẹ́dẹ̀ fẹ́ni tó bá ní ní project tó wà lórí ẹ̀ wípé tó ń fẹ́ fi ayé tó ń sẹ́nu agric science ló ń kọ́ nítorí di eléyìí báyìí ẹlẹ́dẹ̀ ló ń fẹ́ máa sìn ìgbà tó wọn bá ti jẹ ẹlẹ́dẹ̀ kí wọ́n á ní tó burú nu kó wọn sin ẹlẹ́dẹ̀ ó burú jáì nítorí pé tọ́lọ́ bàbá ti jíjẹ nǹkan kan léèwọ̀ àbó ṣe lílo nǹkan kan léèwọ̀ owó tá a bá pa látàrí nǹkan yẹn ń kọ́ èèwọ̀ ló náà. ẹni tó sì ní ẹni tí ń sin ẹlẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó sì pé ẹlẹ́dẹ̀ tí ń sin ẹ náà ibẹ̀ ló ti ń rí jíjẹ àti mímu ibẹ̀ náà ló ti ń bọ̀ wọ́n kò ní ọ̀nà míì jólé yẹn lọ ní tí ó jù ní pé ọmọ gbowó lọ́wọ́ rẹ̀ má nítorí pé wa ta'awanu 'ala ẹ rànra yín lọ́wọ́ ni lórí àti tẹ̀lé tọ́lọ́ àti láti páyà rẹ̀ ẹ gbọ́dọ̀ rànra yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ àti láti takò tọ́lọ́. ọwọ́ ní ẹlẹ́dẹ̀ ní agboolé yín ò ní fún jíjẹ ò ní fún títà ṣùgbọ́n ọkàn fẹ́ máa wo àmì ọ̀rọ̀ lára rẹ̀ ni kò wúlò kò táǹfààní mbẹ̀. ò rí àpẹẹrẹ títóbi ọlọ́run lára tiẹ̀ ò rí àpẹẹrẹ títóbi ọlọ́run lára sámà òórí àpẹẹrẹ títóbi ọlọ́run lára alẹ̀ òórí àpẹẹrẹ títóbi ọlọ́run lára àpáta òórí àpẹẹrẹ títóbi ọlọ́run lára àràkúnmí ẹlẹ́dẹ̀ náà máa ń bẹ̀ kọ́lọ̀ ọba ó tó sọ pé àfàlà yanzuruna ilal ebèlè kayfa khuliqat torí tó lọ́n bá ṣe nǹkan léèwọ̀ ọlọ́run ọba òtún wá ní gbé sípò pé òní ẹ máa wò kẹfí máa bíbàbàrà ọlọ́run ọba nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ yóò mú kankan ọmọ kankan yẹn kún ilẹ̀ ibili lọ́lọ́wọ́ bá sọ ràkúnmí kayfa khuliqat báwo lọ́lọ́wọ́ bá ṣe dá kìí ṣe ẹlẹ́dẹ̀ bẹnu sọ́nsọ́ bá a gbé sínú ilé rẹ lọ́wọ́ ni mò ń wògbó ọlọ́run lára rẹ ni mò ń wògbó ọlọ́run lára rẹ ó lè mú ọmọ fọwọ́ra la mò ń wògbó ọlọ́run lára rẹ ó lè mú ọ ikú tiẹ̀ dán rẹ wò ṣé máa dùn ni àbí máa korò ọlọ́run tí wọ́n fẹ́ experiment lára ẹlẹ́dẹ̀ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lẹ fẹ́ fi experiment yẹn torí pé nísìnyí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti kìlọ̀ fún mi ó ti kìlọ̀ fún wọn náà tẹ́lẹ̀ a lè sọ pé kò fi gbẹ ẹlẹ́dẹ̀ ṣe experiment kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n kì bá ti sin ẹlẹ́dẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ni tó ní ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ọlọgbà nínú gbẹ rẹ̀ kò fi ṣe experiment ṣùgbọ́n n tí ó mú wa sọ fún ọ pé o tún lè fi gbẹ ẹlẹ́dẹ̀ ṣe experiment o ní pé gbẹ màálù ò ṣe é lò ní ìgbẹ́ àgùntàn ṣe é lò ní àbí òye wa tó fi wá jẹ́ pé gbẹ́ ẹlẹ́dẹ̀ ní ẹsipárímẹ́ǹtì tiẹ̀ mú tó bá pé gbẹ́ ẹlẹ́mi ò ṣeé lò àfi tẹ́lẹ́dẹ̀ tó dájú wípé kò ṣeé lò àfi tẹ́lẹ́dẹ̀ tó á pé kò burú lópin ìgbà tó ṣe pé ìgbẹ́ mi ò ṣeé lò láti fi kẹ́wọ̀n yẹn àfi tẹ́lẹ́dẹ̀ ṣùgbọ́n sọ́ra fún wíwọlé ẹlẹ́dẹ̀ sọ́ra fún wíwọ pótírì ẹlẹ́dẹ̀ nítorí pé wọ́n fẹ́ kó gbẹ́ sọ fún káwọn sọ pé káwọn ẹlẹ́lẹ́dẹ̀ kó wọ́n torí kò ní í dáa káwá pé wọn àkàràmọ́kànlá ó dánú gbọ̀nsí àkàràmọ́kànlá mùsùlùmí ni ọ àkàràmọ́kànlá àlùsùnà ọwọ́ àwọlé ẹlẹ́dẹ̀ tó o bá jáde ẹlòmíràn subhanallah pé lágbájá náà ń ti ẹlẹ́dẹ̀ subhanallah ṣé pé lẹ́yìn lọ́lọ́ rà wọn ò rí lọ́wọ́ rẹ o wọn àpẹ ẹlẹ́dẹ̀ ní máa jẹ. torí pé èèyàn mélòó inú lè ṣàlàyé fún pé ń lọ rẹ́dẹ̀ ń ti ẹlẹ́dẹ̀ kì í ṣẹlẹ́dẹ̀ à ń bọ́lá á ti rí ọ so kí wọ́n tó mú o lè ti mú ọ torí pé tí wọn náà bá sọ bí tó ti rí mi lèmi náà ti rí ọ so kó tó ronú débẹ̀ ariwo ti sọ pé ìwọ náà lẹni aláìdá so àti wàá mà lónìí ìgbé tó bá wọ bí wọ́n tún léwu o ó tún léwu fálàfíà rẹ o ọ̀fìnkì yẹn tó bá mú ẹ tọ okùn káwa náà máa rí ọ sá kí gbogbo èèyàn máa rí ọ sá nítorí pé inú alu rẹ ni pé tí wọ́n bá bara wọn lọ́wọ́ lásán wọn lárùn rẹ àrùn yẹn ó ràn tí wọ́n bá kíìsì ara wọn tẹ mọ ọ ọ̀ràn ńlá nù tẹ́ ẹ bá jọ jókòó lọ́nà tí mímí yín ó fi mọ́ wọnú ara wọn ìwọ náà gbé nu débi pé ní Mexico City ní ìsìn wọ́n ṣòfin pé ọ̀sẹ̀ kan gbáko ẹnìkan ò gbọ́dọ̀ jáde lọ síbi kan so wọ́n wá ní kí ló fà nítorí pé wọ́n ní àwọn mega farms tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ tó ṣe pé nínú pọ́tìrì kan ẹ lè rí ten thousand ẹlẹ́dẹ̀ tó ń torí pé àwọn rí pé ọ̀nà àti lówó ní kíákíá ó dàbí ìwọ náà ni tó kọ́ agricultural science owó burúkú lẹ́lòmíì wá nítorí di eléyìí táfà kan máa ń sọ pé fi ẹlẹ́dẹ̀ mẹ́jẹ ẹlẹ́dẹ̀ pé àwọn ẹ̀pà àwọn eléyìí ẹlẹ́dàá rí máa fi ẹlẹ́dẹ̀ títí mo wá ti lówó inna Allaha ghafurur rahim yọ padà sí adìẹ bóyá orí ẹlẹ́dẹ̀ ni ó kù sí tí ọmọ so irú rẹ̀ ni wọ́n ń ṣe ní Mexico wọ́n ní wọ́n dá àwọn àwọn fáàmù ńlá ńlá ńlá yẹn lẹ̀ bó tu ẹlẹ́dẹ̀ wọ́n ti tóbi jù tọ́pẹ́ nu yàrá kan lásán ten thousand wọn kò síbẹ̀ wọ́n á ní àwọn ẹlẹ́dẹ̀ yẹn mímí wọn ó ti di iṣẹ́ bíi pé nǹkan tó fi ń protect ara wọn nú ẹ̀jẹ̀ ó ti lẹ̀ sòtún bá ń mí jáde yẹn àrùn ló dà àwọn ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kó àwọn sádùúgbò wọn wà ń tòsí àwọn fáàmù yẹn àwọn náà kó àwọn àtàfàrà yìí nígbà tí wọ́n takọ̀ mọ́ Mexico mọ́ o ọba yìí ọlọ́run bá kọ́dà kúkọ́ sànù wa ẹ sì mọ̀ pé lórílẹ̀ wa níjọba ìlú wa dá pọ̀ kọ́lọ́run bá wa tún ṣe àwọn ẹni tí wọ́n ní medical care tó ní agbára láyé àlójú agbára wọn lọ èèyàn ti ń kú nìsín lọ one sixty America Mexico ẹ̀yìn wọ́n ti pè ó dé Germany àwọn European country Australia New Zealand títí tó fi dé Israeli tó fi dé gbogbo àwọn ìlú yẹn sẹ́mi pé eléyìí wọ́n ti dúró di dáa sẹ́wọ̀n kó àwọn àǹtí wa tán ẹ̀fọn lásán àti ìmọ̀ ti fẹ́ sógun ẹ̀ tó nítorí délé ọlọ́run bá dákun má má ọrọ náà wọ orílẹ̀ wa ọlọ́run dákun sọ wa gbà ìwọ náà lọ ń gbà wá nítorí pé bá a níjọba tó da ìwọ náà ló lè gbà à wọ́n tún wá láti ń gbàdí bú wọn pé from A to Z Nàìjíríà kò síjọba wọ́n wá ń bínú síjọba wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ síjọba wa kò sí ẹ̀dá kan káwọn parọ́ fúnra wa ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tó mú òótọ́ ni máa fẹ́ tẹ̀ lóòótọ́ tó ń torí de eléyìí tí wọ́n bá wá sọ fún ọ pé pàkọ́ rẹ ó rí náà rí náà rí sọ yẹ kó o bínú sẹ́nu kékeré sojú rẹ wọ́n ipò rí bẹ́ẹ̀ ìpàkọ́ rẹ sójú tó pàkọ́ tó ò tó pàkọ́ torí de eléyìí ọ tó ń torí di ẹlẹ́yìí báyìí ọlọ́run bá kó tún wá sí kó wa kó wa níbi tá a lè ṣọ́ra dé kó wa níbi tá a lè ṣọ́ra dé àrùn tí ó gbóògùn ọlọ́run kó wa ń bẹ̀ etí ò ní gbóògùn ọlọ́run kó là wa ń bẹ̀ ọlọ́run bá kó wa àti gbogbo àwọn ọmọ wa àwọn ará wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ ẹ̀yà wa àti gbogbo àjọ jẹ́ mùsùlùmí àti gbogbo alábàágbé wa gẹ́gẹ́ tẹ̀sẹ̀ mùsùlùmí ọlọ́run kó wa torí tí kèfèrí bá kó lè kó ra mùsùlùmí

alhamdulilayi wọn láti ṣàlàyé ṣáájú wípé ìtọ́ ga jù nínú àwọn àdúrà gẹ́gẹ́ bí anabi wa muhammed sallallahu alaihi wasallam fi yé wa wọn náà ní ká máa sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wọn á ní láàrin eléyìí àti ká máa kí alukur'ani fi ṣàdúrà èwo jù òsì tàbí ṣùgbọ́n ipe kíkẹ́ alukur'ani ọ̀gá jù nítorí pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni a sì ti mọ̀ pé ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀dà gẹ́gẹ́ bí ọlá àti àjùlọ ti ń bẹ fún ọlọ́run ọba lórí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ni. ṣùgbọ́n nínú àwọn àdúà tí kìí ṣe alukur'ani àdúà tọ́lọ́lá jù náà ni la ilaha illallah wọ́n máa wí gbólóhùn yẹn àbí kọ́ máa kí aluran àbí kọ́ kàmá sàṣẹ láti fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ní gbogbo ọjọ́ ayé rẹ̀ má tọrọ pọ̀ fẹ́ paasi dánwò má tọrọ ipò fẹ́ ní mọ́tò má tọrọ pọ̀ fẹ́ kọ́lé má tọrọ pọ̀ fẹ́ bímọ má tọrọ ipò ọ̀fẹ́ lọ́kọ má tọrọ pọ̀ fẹ́ níyàwó má tọrọ pọ̀ fẹ́ kásìrì rẹ̀ obo wàláhì gbogbo nǹkan yẹn lọ́wọ́ bó ṣe plus nítorí kó anabi wa muhammed sallallahu alayhi sẹlẹ ẹnìkan nínú àwọn sàbẹ ó ní èmi jẹ́ ẹni tí màá ṣàdúrà pọ̀ sọ fún mi ìrẹ anabi sọlọ àṣẹlẹ pàṣẹńtéèjì wo ẹni kí n filẹ̀ fún ọ nínú àdúrà mi anabi lè tó bá wù ọ ni ó ní òkè one over three àdúrà mi anabi sọlọ àṣẹlẹ ni ètò bá wù ọ àmọ́ tó bá fi kún ọdà jù ọba ni ọdà two over three anabi ni tó bá fi kún ọdà jù ó ní gbogbo àdúrà òun àsàlátù lòun ọmọ fi ṣe fún anabi sọlọ àṣẹlẹ anabi sọ pé idan tó fà tọba sebe àjẹpọ̀ náà bó tu ọ nípa gbogbo tó ń wá láyé yìí ọlọ́run bó fún ọ nípa gbogbo tó ń wá lálùkìyàmà ọlọ́run bó fún ọ torí de eléyìí ìwọ náà tó bá pọ̀ nírántí ọlọ́run lẹ́sẹ̀k sísè sàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú ìrántí ọlọ́run ni tó bá pọ̀ nírántí ọlọ́run ọlọ́run bó ṣe ń tí ìsèfẹ́ ni ti ń tọrọ nǹkan fún ọ ní dáadáa ẹ sì mọ̀ pé ìrántí ọlọ́run ọba ó fúyẹ́ púpọ̀ lórí ahọ́n gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sallam sọ pé kẹlímẹ̀tẹ́ خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أفوي لها أنا أبان نفسي أسيبوه كقول لي سبحان الله وبحمده subhana allah azim ní ọwọ́ ọ̀sẹ̀jú mẹ́wàá wàláhì èèyàn lè wí gbólóhùn ìrántí la ilaha illallah wàhdahu la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in ní ìgbà one láì jẹ́ pé ọmọ pé òun wí kankan ahọ́n ò ní dùn ọ́ parí ẹ̀ kí ò ní ọ yàtọ̀ títọ̀ máa ń jẹran ẹ̀ rí i pé ahọ́n máa dùn ọ́ parí ọmọ ru ọ síbẹ̀síbẹ̀ omi ẹran tó ń fún mu kò ọmọ pé ń ọ kò ní jẹ́ ọmọ pé ń dùn ọ́ tọ́ba wa ọlá tí ń bẹ fún ọ nídìí láyé àti lọ́run ọmọ ìpè yẹ kẹ̀kẹ́ ó kò sì yẹ kí ọ̀nà ọ̀fun dùn kò sì yẹ káhán ó tí ma fi ṣe dáa fún yàn lọ́pọ̀lọpọ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé tán Ànábì sallallahu alaihi wasallam ò ní wàhálà kò sí ntọ́kàn pẹ̀lú ilé yẹn ń wò láéláé kò sí ntọ́kàn pẹ̀lú pé àwọn apẹ́kẹ́ nìkan gbà mí gbè dákun o má jẹ́ ń ṣubú o àlọ́ ọlọ́run gbà mí ọlọ́run dákun má jẹ́ ń ṣubú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa ala kulli shay'in qadir. à ń ka tíra kan tó kan nínú àwọn afáàṣe wọ́n ń sọ nípa bal Kùránì bó ti ṣe jẹ́ ìwòsàn fún gbogbo àárẹ̀ wọ́n ní tó fi dórí àárẹ̀ ara àti àárẹ̀ kan àti àárẹ̀ ẹ̀mí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ńlá alukur'ani jẹ́ ìwòsàn fún torí Ọlọ́run ń sọ pé wa nunazzilu mina alukur'ani ma huwa shifa àmà sọ̀kalẹ̀ nínú alukur'ani ohun tó jẹ́ ìwòsàn wa qad atlaqahu Allahu azza wa jal fala ọlọ́run ọba sọ́kọ̀lá kò sọ pé àrùn ara lásán kò sọ pé àrùn ọkàn lásán kò sọ pé àrùn ẹ̀mí lásán torí alukur'ani jẹ́ ìwòsàn fún gbogbo àrùn pátápátá débi pé sheikhul islam ibn tẹ̀míyà rahimahulahu ta'ala wọ́n ní torí bá fọ́ yẹn kí alukur'ani yọ lọ tínú bá ń rún yẹn kí alukur'ani yọ lọ tẹ́yìn bá ń dún yẹn kí alukur'ani yọ lọ tẹ́sẹ̀ máa ń rọ kí alukur'ani yọ lọ subhanallah wọ́n wá ní ntí ó mú lọ ìmánuka súnmọ́ ìmánuka súnmọ́ ìmánuka ìgbàgbọ́ rẹ ni ìgbàgbọ́ rẹ ni ìgbàgbọ́ rẹ ni àmọ́ tí o bá sí gbàgbọ́ bọ́ ọ bá lo oògùn tó wà effective jù láyé ìbá kò ní lọ nítorí pé ńgbà tí a lọ sọ́dọ̀ medical doctor náà tá a ní nǹkan ṣe wá tó fún paracetamol àkọ́kọ́ tó jẹ́ kóògùn yẹn kọ́kọ́ ṣiṣẹ́ ni pé o ti foundation rẹ̀ nínú ẹ̀mí pé yes yóò ṣiṣẹ́ because mo ṣe wákùnrin yìí ọ gbọ́dọ̀ jẹni tó mọṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí pé orí pọ́fíìsì rẹ̀ mọ́ àmọ́ wọ́n mú ọ lọ sọ́dọ̀ medical doctor gbẹ́dọ̀tì ògèdè jàǹká àwọn ni so gbogbo ògùn tó bá fún ọ kò sí bó ṣe lè wà effective tó bá gun ọ lábẹ́rẹ́ mẹ́ẹ̀ẹ́dógún dì tó gun ọ ní mẹ́tàlá lápá wárí kẹ kí ni ó tún dákun ni ọkùnrin ọmọọṣẹ bóun ẹsẹ pé so nítorí pé àyè tí wọn mú ọ lọ yẹn dọ̀tí wọn mọ pé tí ó fọ náà kọ subhanallah torí ẹ thumma ìmánuka thumma ìmánu ìgbàgbọ́ ọ̀rẹ́ oníṣe torí ẹni ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n kọ tírà kan fún wa wọ́n pè ní madariju salikin láti sọ ti bẹ ẹnu suratul fatiha fún wa tọkọ tírà yẹn ó jẹ́ ìdí ńláńlá mẹ́ta nítorí àti sọ láti bẹ ẹnu suratul fatiha nínú tí wọ́n sọ fún wa wọ́n ní àsìkò kan àwọn lọ sí maka torí ẹ̀sẹ̀ nìkan bá bí wa tó nìkan kan sí òun ẹ̀ kí ni kó wọ́n ṣe kẹfàtíà àbí òye wa ké a táwọn alẹ ma máa hàntú ké a sómi kó mú torí pa nínú súnà anabi sallallahu alaihi nítorí fi hàn wá pé kò burú bẹ́ẹ̀ torí ẹ o ti ní solution ní ẹsẹ islam Ibnul Qayyim wọn nígbà táwọn dé ká yìí burúkú kan sí àwọn débi pé ara àwọn wúwo àwọn ilé dìde nígbà mi ẹ agogo ara lè má gbara yòókù owó subhanallah wọn ní kí làwọn ń ṣe táwọn bá ti lọ àwọn lọ gbé omi zemzem àwọn kì suratul fatiha sí àwọn sì dìde agbára tí wọn wà wàrà wọn àwọn wọn àdàbí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lágbára. ìmánuhu thumma ìmánuhu thumma ìmánu ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ló mú sẹ́bẹ̀ ìwọ ń kọ́ sẹ́wọ̀n kó lè ní fatiha lásán fa yóò sì lásán láìsí ara rẹ̀ nínú rẹ̀ nítorí pé o ti ní lásán àmọ́ tó bá ké torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú òfin ẹ̀sìn Islam tí nǹkan kan máa ń dùn tára kan máa ń dùn ọ fọwọ́ síbẹ̀ a'udhu bi qudratillahi wa bi izzatihi min kulli ma ajidu wa uhadhir ọba wílẹ̀ méje ní ti ń ru ọtí dùn akó ń bẹ̀ ṣùgbọ́n látàrí imanuka thumma imanuka thumma imanuka. a'udhu kí n bọ́ ọmọ sẹ́wìn nìsín a'udhu bi qudratillahi wa izzatihi min kulli ma ajidu wa uhadir ọwọ anu sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹnìkan ní ndò kéésì wọ ọwọ afẹ ṣe àdúrà yẹn fún u'idhuka bi qudratillahi wa bi izzatihi min kulli ma tajidu wa tuhadir lárúbáwá lọgbọ tó fi ma bó ṣe yí àwọn pronoun tó wà ní padà kọ́mọ jẹ́ kó ọmọ sàdúrà fẹ́ lomi ara rẹ̀ lọ́mọ sàdúrà fún bí lèmọ́mù ti kírun sókúlá tó a sọ pé Allahumma ghfirli warhamni Allahumma ghfirli ọlọ́mọ foríjì mi kẹ́mi ṣé ìwọ ló ti kú ni.

àwọn jù fún àjẹ ìyá yẹn kí á ògógóró bẹ́ẹ̀ bí kíni àwọn òní ni ṣé alẹ́ sanwó ẹ̀fún kí wọ́n ti wà láà. alhamdulilayi abẹ́rẹ́ àgbo àgbo tí wọ́n ti rẹ àgbo làwọn abéèrè ògógóró wọ́n gbé fún wa ìdí tá a fi sọ pé ògógóró wọ́n gbé fún wa ni pé ma askara kathiruhu faqaliluhu haram òfin ṣẹ̀ríà sọ pé ntí pípọ̀ rẹ̀ tí ọba amúyàn máa hún ríra. tí ó mú yàn máa ta gẹ́gẹ́ kíntì rẹ̀ náà kọ́ haramu kíntìní la tọ́ sí ni àní haramu torí di eléyìí gbàtà gbó gogoro fún wa lábàá padà kó gogoro ká béèrè àbí àgbo la béèrè wọn wá ní sáà lè sanwó rẹ̀ kọ́ mọ́ bàa bíjà owó kínni sáà ti mú ni àti ìmú Islam ọ̀gbà ká gbọ́ nítorí pé owó Islam fi òfin tó pọ̀ dé nínú òfin tó fi dé náà ni pé àní ẹnìkan ò gbọ́dọ̀ gbowó rẹ láì jẹ́ pọ̀ yọnu sí kọ́ lọ́wọ́ má fi yà jẹ́ wọn náà ti gbọ́dọ̀ dìndìnrín débi pé kọ́ gbowó lọ́wọ́ rẹ nígbà àbòsí kó tún á dunu sí pé tọ́lá á fẹ́ ṣe sí kí ló ní ṣe sí. wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa jẹ́ wọ́n yín láàrin ara ẹni jẹ́ jẹ́ torí de eléyìí ẹ gbọ́dọ̀ fún lówó kó dá padà síbi tó ti bú ni tó bá sì wù kó dànù ṣùgbọ́n tó bá pẹ́ ti mú kọ́ ẹ ti dàákẹ́ tó mọ̀ kó gogoro ń bẹ́ẹ̀ eléyìí ẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ nítorí pé al-umuru bi maqasidiha òfin ṣẹ̀ríà ó dá lórí pé innamal a'malu binniyat torí ẹ̀ ní wọ́n ṣe mọ́fin bẹ́ẹ̀ pé al-umuru bi maqasidiha èrò téèyàn bá gbà látàrí nítòsí lọ́lọ́wọ́ fi dá lẹ́jọ́ ìwọ gbèrò láti mọ̀ gógóró ó gbèrò láti mutí ó gbèrò. gbèrò láti mu sẹpẹ o gbèrò láti mu sẹkẹtẹ o gbèrò láti mu burúkutu wọn wá gbé fún ọ so ètò wọn fún ọ yẹn kọ á sọ pé òsè agbolo ètò mu sínú torí rẹ nípa gbòòlò mu ṣùgbọ́n ìwọ náà àti ètò wà nù kí ló náà ń ra àwọn tí ń fò sọtí àgbo jẹ̀dí àgbo náà lọ́dọ̀ ẹni tó ṣe pé nínú àgbo tí ń tà èyí tí wọ́n fò gogoro ṣe ń bẹ́ńbẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé àṣìṣe àti gbógogoro fún ọmú wà ó lè jẹ́ pé tó fẹ́ gbé kò sógogoro ń bẹ́ẹ̀ àṣìṣe àti gbẹ́tò gogoro fún ọmú bẹ́ẹ̀ ó dàbí ẹni tó lọ kófù ni nínú fíríjì tó ṣe pé àtọ́tí star àti ọtí stout àtọ́tí gúdà àtọ́tí gbogbo ẹ̀ náà wọ́n kójọ sínú fíríjì kan náà ẹ sì mọ̀ pé wọ́n máa mú náà lọ. pọ́sibílítì yóò gbọ́ ti gúdà kan wà bí òsì pàápàá pẹ̀lú kóòkù tí máa gùn ní ìsìn wọ́n lè rò pé kóòkù làwọn gbé fún àfà wọn náà ti dà kò sì sí náà. ọlọ́nkọ́ sànù wa. tòun ta fẹ́ fàyọ̀ ń bí ni pé kó lè bá ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ fáwọn ẹni tí máa ta ntọ́ da tí wọ́n ta ntí ọ̀dà lórí àwọn ẹni tí ń tẹ da àti ìtí ọ̀dà. kọ́jọ́ pé gbogbo wa tó bá fẹ́ ra ọ̀dọ̀ ẹni tí ń tẹ ìtọ́ da lásán ti rà kìí sọ́dọ̀ ẹni tí ń tẹ ìtí ọ̀dà mà. kí ló dé tẹ́ ra lọ́dọ̀ wa torí pé ẹ̀yin tó ń tọ́ tí pin. kí ló dé tẹ́ ọ̀rà gbó lọ́dọ̀ wa nítorí pé ẹ̀ máa fò gbogbo ń fò gbogbo rose wà nù ẹ̀. torí kọ́dà gan ọ̀tọ̀ pípẹ́ pè lẹ́jọ́ àbí wa nítorí pé àgbo tí wọn fọ́ ti ṣe mo béèrè ògógóró ló gbé fún mi bá gbé lọ sí tọlọ́pàá lọ́la yóò máa béèrè ike ìṣètò ológógó lẹ́yìn fẹ́ ni àbí ètò ìṣètò ológógóró wallahu alam number three. ní ọlẹ́yìn ìwà tí a máa ń ṣe ǹjẹ́ gbèrè kí wà fún wa pé wáyà mọ́ra omi ní fifty naira tí wáyà lè gbọdọ̀ sáájú iye báyìí. alhamdulilayi ti ṣàlàyé lẹ́yìn òfin ẹ̀sìn islam kò sí lè wọ̀ fún láti jèrè lópin ìgbà tó bá jẹ́ péré ni àmọ́ wò èlé ọlọ́run bá ṣe lè wọ̀ wà á hallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ṣe káràkátà lẹ́tọ̀ ó ṣe owó èlé léèwọ̀ lọ́dọ̀ àwọn kèfèrí kò sí yàtọ̀ láàrin wọn lọ́pọ̀lọ́ tiwọn wọ́n ní káràkátà ẹnìkan tí máa ń tajà tí máa ń rajà kí lèrò rẹ̀ kó jèrè ẹni tó yá àyàn lówó tó gbèlé lórí rẹ̀ kí lèrè rẹ̀ òun náà fẹ́ jèrè wọ́n ní kò sí àtọ̀ láàrin mo yọ ní ten thousand mo fi gba eleven thousand àti mo rajà ní ten thousand mo tà ní eleven thousand result wọn kọ́ nǹkan kan náà ni. so wàlgàyà tutubarriru alwasila wọ́n ní result ó yẹ kó ti míǹsì tá a lò lẹ́tọ̀ wọ́n nínú òfin ṣẹ̀ríà algàyà tu la tubarriru alwasila result kìí sọ míǹsì dẹ̀tọ́ lópin ìgbà tí míǹsì ti ta lò ọba ti kíni tí ọba ti da nísìnyí èèyàn nísìnyí kówó jọ gbọ̀nà ọtí ọwọ́ ni at the end of the day mọ́sálásí mo fẹ́ kọ́ pé à àlọ́ títọ̀ ń tọ̀ ọ̀dà ọ̀dà jẹ́ pé mọ́sálásí mo fẹ́ fi kọ́ torí pé al-ghayatu la tubarrirul wasila torí di eléyìí náà òfin ṣẹ̀ríà kò burúkú ara nǹkan náírà mẹ́wàá káta ni one thousand naira kò burú kára one thousand káta ní one million naira nítorí pé ntọ́lọ́ bàbá falbarka sí kára káta rẹ̀ ó kú oríire kẹ́bi sàábí tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fún ní tí wọ́n fún ní dinar kan àbí dirham kan wípé kọ́ lọ́ọ́ ra àgùntàn wá fáwọn sàábí yìí ó sì fi dinar kan àbí dirham kan yẹn ó fi ra àgùntàn méjì ó sì tún ta kan nínú méjèèjì ní dinar kan àbí dirham kan tí wọ́n fún ọ́ dájú dinar kan àbí dirham kan tán fún padà fún anabi sallallahu alaihi wasallam ó sì tún fàgùtàn kún. àá bó lọ jẹ bẹ́ẹ̀ ó ní méjì mo fi ra ńgbà mo ra méjì mo tún á tà kan ní iye tẹ́ fún mi. anabi wa sàdùn kó lọ́n fa àlùbáríkà sí káràkátà rẹ̀ débi kí wọ́n sọ àwọn sàábé ni tó bá gbé ìpè kalẹ̀ yóò tà yóò dèrè látàrí àdúrà tá anabi ṣe fún. tontorí eléyìí iye owó tán fún ó fi ra méjì ó sì tún rí kàtà ní iye owó òun náà kò sí ní tó burú bẹ́ẹ̀ náà òfin ṣẹ̀ríà ṣùgbọ́n ẹ̀sìn nfẹ́ lanu lànà ká má wúwọ́ ọmọdé àpípọ̀ jù pé àfi tí mo bá jèrè báyìí torí ẹ̀ mo ra nǹkan ní ten thousand mo sì fẹ́ ta ní twenty thousand mo rẹ́ ní náà ní thirteen thousand mo ti jèrè three thousand kò nídìí pé kí n wúwọ́ ọmọ ẹ̀ mo wọ́ wa bẹ́ẹ̀ tó o bá fẹ́ rà ìsìlámù ń fẹ́ kó o tún jẹ́ ẹni tí ọmọ ti pẹ̀lẹ́ ìgbà tó fẹ́ rajà wọ́n sọ fún yín ọjà yín kọ́ ten thousand naira ni ìwọ wa ń na ọ̀nà three thousand naira ṣé inú òbí ẹni tí ń tajà bí òní bi òní bi nítorí pé inú òfin ẹ̀sìn Islam kánà ọjà yẹn ó ń bẹ nínú pé èèyàn gbọ́n ẹ̀sìn Islam ó ń fẹ́ ká ní mùmàkásà khibratul mùmàkásà ọgbọ́n nínú ọjà Islam ń fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí láàrin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti Jabir ibn Abdillah radiyallahu anhuma jabir na ní kan ìgbà tí wọ́n jọ jáde pẹ̀lú anabi sallallahu alayhi wasallam lọ sí ojú ogun kan ìgbà tí wọ́n padà bọ̀ ràkúnmí jabir ò lè yára tíkọ́tíkọ́ lórin anabi sallallahu alayhi wasallam wọn bá sáwàdà ìpè ló ta ràkúnmí rẹ̀ yìí mi anabi sallallahu alayhi wasallam na, jabir ọgbà ó anabi ò fi anabi fi kún anabi fọ gbá bá di pé gidigidi ó ní agbára ju anabi ni atarani ma kastuka ala an ashtariya minka jamalak ọ̀rọ̀ yìí pé mo ṣe mo bọ́ ṣe ìdúnà nítorí kí n lè rárá kún mi rẹ ni rárá o mọ̀ nǹkan fi ń kọ́ lẹ́kọ̀ọ́ ni. ibẹ̀ la anabi sallallahu alaihi wasallam ti bi léèrè pé so ti fẹ́ yàwó ó lóun ti fẹ́ yàwó sọmọge lọrẹ ni àbá abilékọ ó lọ abilékọ ni àà abilékọ ti jẹ ìwọ tó jẹ pọ ni ọ ó ní à ó ní abilékọ ló ń fẹ́ kí ó nítorí pé láwọn àbúrò tó ṣe pé ẹni tó já bilé kọ́ ti lé experience olólebó ń mójútó wọn yàtọ̀ sọ́mọge tó ṣe pé òun wálé ọkọ ni kò fẹ́ di wàhálà ẹnìkan mọ́ tiẹ̀. so anabi sallallahu alaihi wasallam wọn sọ fún pé ah ọmọge lọ bá fẹ́ tí ọmọ bọ ṣeré tí wọn náà ọmọ bá ṣeré òun sì sọ pé ntọ́fà tó ń fi fẹ́ abilé kọ ọnu torí ti ní experience tí ó fi lè bó ń tọ́jú àwọn àbúrò òun níta fẹ́ fà wọn bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni àwọn náírà fún mi yẹn kì í gbàtà na dé Madina wọ́n fún lówó wọn ò sì gbára kún mi yẹn wọ́n bùn lówó rẹ̀ táwọn tí wọ́n nà wọn ò sì gbára kún mi yẹn lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam torí di eléyìí nínú òfin Islam tí bá wà nǹkan three thousand tó burú ń o ten to three ìyàtọ̀ yẹn pọ̀ jù seven thousand wọ́n wá ní mowó wa ọwọ́ àwòkọ́ ti náà lọ tún àrùn lọ́wọ́ ní ọ̀dà tẹ́sì gba nine hundred. sọlẹ̀ <laughs> ẹ̀ túmọ̀ sí pé èsẹ̀ ni tọ́ da. yóò dùn àwọn náà. so now number three aleykum salaam. Naam. Alhamdulillah wọ́n ní àwọn táwọn jẹ́ student tó fún alásáímẹ́ǹt níléèwé láti máa lọ tọ́jú ẹlẹ́dẹ̀ ẹ máa bọ́ ẹ máa fún lóúnjẹ àtomi báwo wá ni tó o bá sì ṣe ó lu zùmáàkì wọ́n ti kọ́kọ́ bẹ̀ lọ́n àní la ilaha illallah wahdahu la sharika lahu mulk wa lahu al wa huwa ala kulli shay qadir tí wọ́n bá ti pọ̀ ní gbólóhùn àdúrà wọn ò ní fẹlẹ́dẹ̀ lọ láyè rẹ̀ níbi tá díẹ̀ wà bó wọn sì wá fẹlẹ́dẹ̀ lọ níbi tá àgùntàn wà bó wọn sì fẹlẹ́dẹ̀ lọ tó bá kú dẹ̀dẹ̀ fún fẹlẹ́dẹ̀ lọ gbogbo ẹlẹ́dẹ̀ tó wà ní pọ́tù yẹn torí de eléyìí ìwọ náà ń ti ń sọ ara rẹ lọ́wọ́ ọ̀ọ́dá láàrin rẹ sọ́lọ̀ tó o bá dá láàrin rẹ sọ́lọ̀ wọn ò ní fi ń tí ọ̀dà lọ ọwọ́ lè dá láàrin rẹ sọ́lọ̀ káàdà ó dé wọn ní alẹ́lẹ́dẹ̀ náà ní tẹ́ tọ́ wọ́n wá sọ ìpè tọ́ èmi ò lè ṣe èmi ò lè ṣe nítorí pé mo lẹ́sìn ẹ̀sìn mi ò gbà kí n bá yín tọ́jú ẹlẹ́dẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún ni pé àrùn kan bẹ láyé ní ìsìn tó jẹ mẹ́lẹ́dẹ̀ àbí òye tó ń torí di eléyìí mi ò ní débẹ̀ tọ́ ọ bá dé ọ dájú wàá rẹ́ni tí ó sànù rẹ̀ tí gbé ọ lọ sí di adìẹ tọba wa di túláàsì gbé tó ọba ṣe bẹ́ẹ̀ àti gbogbo ṣe ọdún mẹ́rin márùn rẹ̀ ọba jẹnu o ò ní gbàwé ẹ̀rí o tọ à ń bẹ lọ́n pé tó ọba bá wọn fún lóúnjẹ fún lómi à ń bẹ lọ́n kọ́ burú tàbí òye wa torí pé famani tóra lọ́yìnrà báàgìn wàlà àádìn fẹlẹ̀ ismaili títí láti bá ń bá wọn fún lóúnjẹ tí wò ó sì jẹ́ pé wọ́n lóní. títú láti bá mú ọba wọn fún lómi tí ó sì jẹ́ pé wọ́n lo ní lọ́fẹ́ ta lọ́fẹ́ jẹ́ à ń bẹ náà kọ́ máa bòrò náà nàmbà tírì. sọ̀tùmọ́ tó ń bá ń ṣe bó ṣe ń sin tọ́lọ́mọ ha kẹlẹ́bẹ̀ ọmọ fi hàn kó dùn ọ́ ọ̀ farama kí wọ́n ti pé bẹ́ẹ̀ lọ́wọ́ àlọ́ àmọ́ fóònù pé ẹ̀yin bó lọ́wọ́ mo à ń fó tírì ni ìfó tírì ẹlẹ́dẹ̀ tó ah. túmọ̀ sí pé nù rẹ̀ tọ́lọ́ ọ̀fẹ́ nù náà. number three. béèrè mi ni pé níṣì wọ́n rí ìlànà fúdọ́ọ̀sì kan ṣé wọ́n gbé ká bọ ẹ̀kọ́ pé ká máa kàyà ká máa lò wọ́n mú kalẹ̀ ká máa máa. dalẹ̀ ni tó sọ bẹ́ẹ̀. àwọn muslim bodies kan ni. a lè gbà wọ́n gbọ́ nítorí pé àwọn kì í ṣe wọ́n ṣe ìmáàmù mùsùlùmí wọn kì í ṣe ẹni tá a gbọ́dọ̀ gbọ́dọ̀ sí lẹ́nu wọn kì í sọ ọlọ́run wa wọn kì í sànàbí wa sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ́ inú lè wọnú tí wọ́n wí àbí ò lè wọ́ bẹ̀ torí di eléyìí wọ́n ní coca cola ẹ má mu mọ́ fanta ẹ má mu mọ́ pepsi cola ẹ má mu mọ́ torí àwọn yahudi ló ń ṣe torí àwọn kìnnì kan ló ń ṣe àkọ́kọ́ hatu burhanakum in kuntum sadiqin. so kul man harrama zinata allahi allati akhraja li ibadihi wat-tayyibati min ar-rizq. ta lẹni tó lè sọ bí wọ àwọn nǹkan tó da tó da tó da tó lọ sílẹ̀ tó fáwọn ẹrú ẹ̀. ọlọ́wọ́ bá kì í ṣe nǹkan lẹ́rọ̀ fún yàn káwa sọlẹ̀ ayé wa adélé ọlọ́run sọ pé wala taziru waziratun wizra ukhra ẹni tí ó sẹ́yìn ẹ gbọ́dọ̀ fẹsẹ̀ ẹni tó sẹ́yìn bí torí pé ọlọ́run ní yá ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharraman fala tazalamu ẹ̀yẹ́ rú mi mo ti àbòsí ṣẹlẹ̀ wọ̀ lórí ara mo ti ṣẹlẹ̀ wọ̀ láàrin yín justice lọ́lọ́ fi gbé sánmà àtìlẹ̀ dúró torí délé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ má torí pé ń bínú àwọn kan kẹwàá ti torí rẹ̀ má ṣe dọ́gba ẹ ṣe dọ́gba ti ṣe dọ́gba ló súnmọ́ payọ̀ lọ torí délé àwọn ò lè gba list anybody ṣùgbọ́n tá a bá mọ̀ dájú wípé ẹnìkan tí ń fi àjẹ lágbàbí kan olóṣèǹkan yẹn tá a sì mọ̀ tirẹ̀ ó kópa nínú fífìyà jẹ ìgbà náà a sọ pé nǹkan báyìí máa rà á mọ́ gẹ́gẹ́ bá ti sọ nípa mílíkì dánù àwọn mílíkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti ní Denmark àbí Holland nínú àwọn ẹni tí wọ́n gbà káwọn ẹni tí wọ́n ya kàríkàtẹ́ wọn kí wọ́n máa ya àwòrán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí pé tẹ́rọ́rìsì lànàbì. ìgbà tí gbogbo wa kígbe ṣe wípé wọ́n ṣe ń Denmark yẹn má ra mọ́ àtàdédé sọ bẹ́ẹ̀ nítorí pé kọ́mpìnì tó ń ṣe milk ó lè má jẹ́ kó níjọba ó lè má jẹ́ kó níjọba Denmark tó gbè lẹ́yìn àwọn ẹni tí wọ́n ní kí wọ́n máa ya àwòrán cartoons yẹn ṣùgbọ́n tó padà yé wa ó ní kí ìjọba náà ṣíà nínú ẹ̀ ṣé àtijọba sì ní nínú ẹ ìgbà tí gbogbo mùsùlùmí tó ń bọ ìkọ́tù mílìkì yẹn ìjọba gan fúnra rẹ̀ képe nǹkan tà wọ́n. so irú eléyẹn nítumọ̀ àmọ́ ní ti má ra lọ́ọ̀sì má má ra sunlight má má ra búrẹ́dì má búrẹ́dì tó ń ṣe nílùú kan síra rẹ nìyẹn. tẹ̀bálẹ̀ mọ̀ gbọ́rú eléyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lò nílé lò mọ́ láyé yìí àbí òye wa tó lẹ́yìn ká tún mọ̀ pápá kan nínú àwọn olùmọ̀ wa gan wọ́n ní ká máa bọ̀ ìkọ́ọ̀tì gbogbo nǹkan yẹn gan pátápátá rẹ̀ tá a bá tiẹ̀ mọ̀ kọ́tà Islam gan ló ṣe kò tún sínú làákàyè àbí òye wa. kápọ̀ ìkọ́tì ẹ̀ pátápátá kò sínú làákàyè lópin ìgbà tó bá ṣe pé òun ní nǹkan tó lè fi dípò rẹ̀ àbí òye wa ọ̀bọ̀ bàálù nìyẹn kọjá pé kẹ́tẹ́kẹ́tẹ́ láàmú agùn ṣé mùsùlùmí ló ṣe ṣé mùsùlùmí ló ṣe bàtà agbo tá à ń lò rẹ̀ ni Muhammadu ọmọ Egypt tó kú ipe tá a bá rí pé kí gbogbo nǹkan ti ń bẹ nílùú àwọn mùsùlùmí ó padà síbi tó ti wá pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn á ń hòhò torí gbogbo ẹ̀wù tá a wọ̀ made in China àbí bẹ́ẹ̀ kọ́ ni China sílùú mùsùlùmí ni aago wa kọ́ made in Japan made in China made in India uh-huh. handset rọ́bà tí wọ́n fi ṣebi tí wọ́n rọmi yìí sí ìpìlẹ̀ rẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ kan tá ń lò under license mílíkì tá a mú under license gbogbo nǹkan under license àwọn ò tí ì dúró débi kó àwọn ọmọ license ẹlòmíì nítorí ti eléyìí báyìí èyàn fúyẹ́ kó sọ pé òun wúwo àbí òye wa èyàn fúyẹ́ kó sọ pé òun wúwo ìsìláàmù ń fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ wọ́n kó lè ẹ̀mẹ́lò ọlọ́ọ̀ni ẹ̀ ṣiṣẹ́ kéde kékeré máa sùn kalẹ̀ àmọ́ látijọ́ tá à ń ti ṣe kí n láà rí ṣe. tẹ́bá ṣe búrẹ́dì nìsín gbogbo ingredient tó wà ń bẹ̀ táwa là ń ṣe. nàám yàtọ̀ sí pẹ́ẹ́kẹ́ pé jesus bread taka down àbí òye wa iná ni wọ́n kàn lẹ̀ mọ́ àmọ́ fúláwà ó lè jẹ́ kókè òkun ló ti wá ọ̀dà tí bàbá jẹ́ pàwọ́ la ṣe ẹ rí i pé ó lè jẹ́ pé alikama tá a fi ṣe ìlú mi wọ́n ti gbìn àwọn òògùn tá a fi sí kọ́mọ́ ká mọ yọdín àwa la ṣe kìí ṣàwa sakasaka tí wọn kó sínú àwa ká ṣe ṣé wọn á ní. kíni sáwúwo àwa afúyẹ́ afúyẹ́ ni wa o a lè ṣubú lọ àwòkáwò ọ̀fọ́ ọjọ́ bó ṣe jẹ́ nàbà pọ̀. Aleykum salaam. Ṣé ìlú Wọ́n ní dáa lè mú hàǹtú tá a rí dájú sáká pé nítorí ọkọ bí alukurani ní téèyàn sì má dáadáa tí èsì dámdà yá ìlú tí èsì rọkà yá ìlú tí èsì àkàkàdérò sàdádà bí ìlú sẹlẹsẹbìlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àwọn lè mú ẹ eh, gbọ́dọ̀ mú torí pọ́nà ọ̀sán alukurani kalẹ̀ kẹ́ lè máa mú ìwòsàn lọ́lọ́run fi ṣe ṣùgbọ́n kèsì kẹ́ lè bá e alimami ibn al-qayyim ta'ala zad al volume four ẹ̀ẹ́rì wọ́n ṣe nípa at-tibb an-nabawi bóòlù anabi sallallahu alaihi wasallam ló ti ṣe máa ń ṣe ìwòsàn fún àwọn aláàrẹ̀ nínú rẹ̀ lóòótọ́ á rí àwọn nǹkan kan tó ṣe pé wọ́n jẹ mọ́ ká kọ alukurani ká mú ṣùgbọ́n láwọn position kan pàtàkì gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ bímọ wọ́n ní wọ́n bí imaamu ahmed rahimahullahu ta'ala léèrè kí ni a lè ṣe fún wọ́n ní ká máa ká kọ mẹsàbílà yẹsàràhù ká kọ bímáì zafaran ká kọ sára bọ́ ká wá fọkùn kó mu yóò bímọ ní wẹ́rẹ́ sọ mẹsàbílà yẹsàràhù ṣùgbọ́n ìmáàmù ahmed ni kìí sá anabi ahmed bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni torí eléyìí à ń sọ ntọ́wá látọ̀dọ̀ anabi ni kìí ṣe ntọ́wá látọ̀ ìmáàmù sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ thumma ka si yẹn náà tó bá kà sí ìyàwó rẹ tó ń fi ń ṣàdúrà ìyàwó rẹ tó fẹ́ bímọ pẹ̀lú ọlọ́run mu Aleykum salaam. Àdìsọ́dì ò ní pé àwọn èèyàn kan wà tí wọ́n ń ṣe ìyàtọ̀ láàrin àwọn sọ́là àti àlùfáà ìjàmbá. Abẹ́jẹ́ bá ṣe àlàyé. Ìyàtọ̀ wo wá ń ṣe? Wọ́n ní kí ọ̀tọ̀ nínú àwọn sọ́là ọ̀tọ̀ ní àwọn àlùfáà ìjàmbá. Kò sí ìyàtọ̀ láàrin wọn. Sálàf àwọn ni Ahlus Sunnah àwọn alifirikọ́tù Nàìjíríà àwọn ni At-Ta'ifatul Mansura. Ẹni tó bá ní ìyàtọ̀ ń bẹ láàrin wọn kó mú ẹ̀rí rẹ̀ wá. In kana sadiqan tó bá jẹ́ olódodo kò sí ìyàtọ̀ láàrin wọn ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń pera rẹ̀ bẹ́ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ dodo ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń pera rẹ̀ bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ lódodo òbúrú kò pera rẹ̀ ní sàlàfí àbí min ahli sunnati wal jamaa sunni ẹni tó ń tẹ̀lé sunna ẹni tó jọ kan náà àwọn tí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàf ẹni tí ń tọ́jú ọ̀nà sálàf náà ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà súnà àwọn náà látàrí pé wọ́n tẹ̀lé súnà wọ́n tẹ̀lé ojú ọ̀nà àwọn aṣíwájú rere inú wọn ti di alifirikọ́tù anajiya àwọn ẹni tula alifirikọ́tù alimansura ìjọ tọ́lọ̀ ọ̀ràn sí tontọ́ sọ wọn di bẹ́ẹ̀ nù ṣùgbọ́n lónìí lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jórúkọ pé alùsùnà lò alùsùnà means of income ni àbí means of income ni wọ́n sọ di kí wọ́n sòṣùgbọ́n tó bá yẹ pé torí tọ́lọ́ ló ṣe ń tẹ̀lé súnà torí pé ọ̀nà fẹ́ ná sẹ́sìn ọlọ́ ló ṣe ń tẹ̀lé súnà barakallahu fika wa fi juhudik ọlọ́run kò fòrè sí ọ lára kò fòrè síyànjú rẹ̀ tó àmọ́ má jàǹbá súnà anabi sallallahu alaihi wasallam torí dì í ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dí sọ́kún tẹ̀lé súnà ń tẹ̀lé súnà ọ̀pọ̀lọpọ̀ nu wọn bídìí apọ̀nù ṣèṣì wọn torí pé wọn fẹ́ máa ti ń jẹ́ súnà yẹn kó tó máa jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà orúkọ asán làwọn fẹ́ máa jẹ́ ẹ sì rí i pé súnà fi wáàdì wọ́n fi wádìn àhà súnà ń bẹ níbì kan àwọn sì ń bẹ láàyè bòmí. torí di eléyìí báyìí ẹni tí wọ́n bá di orúkọ kan ọgbọ́dọ̀ lè protect orúkọ yẹn ọgbọ́dọ̀ lè protect orúkọ yẹn ọjọ́ bó ti ṣe jẹ́. so ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn tí wọ́n pè ní ahlẹ̀ tí wọ́n pè ní ahlẹ̀ súnà. tá a bá dàálẹ̀ tá a tún tún sàwọn èsì ahlẹ̀ súnà. wọ́n máa ń pa àwọn kan ní ahlẹ̀ súnà gẹ́gẹ́ bí àwọn sufi àwọn tọ̀rí kọ̀ tó bá jẹ́ pọ̀rọ̀ tá à ń sọ nìsín láàrin mùsùlùmí sí ṣíà ni à ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí àti ṣíà wọ́n kí àwọn sufi àbọ̀nà alùsùnà wípé general alùsùnà àmọ́ tá a bá ti yọ ṣíà tá a yọ àwọn dànù bá ku àwọn mùsùlùmí yòókù tá à ń sọ̀rọ̀ special alùsùnà sufi èsì alùsùnà mo rò pé yé tó báyìí ni Sheikhul Islam Ibn Taymiyyah àti sàlàyé wípé àwọn sufi yẹn tá a máa ń sọ̀rọ̀ tó kó àwọn mùsùlùmí jọ sínú tá a kó àwọn sápá tá a wá kó ṣí àsápá kan á ní àwọn àwọn náà kọ́ wọ́n bẹ́ẹ̀ nu general ahlùsùnà àwàmù ahlùsùnà ṣùgbọ́n tá a bá ti yọ sí àdànù tá a dà wọ́n sígbó tọ́wọ́ kó àwọn ẹni tó kù tá à ń sọ̀rọ̀ alùsùnà a sọ pé sufi ńkọ́ wọn kì í sá alùsùnà torí ọ̀rọ̀ tá à ń sọ ní ìsìn khawaf alùsùnà special alùsùnà sufi òsì lè jẹ́ alùsùnà. ọjà ló ṣe jẹ. wa alaikum salam. oníbèrè bèrè pé tó bá ṣẹlẹ̀ kí bí ti ṣẹlẹ̀ ọlọ́run má jọ so tó bá ṣẹlẹ̀ kún ó number five number four mo mí ní pé àwọn ìbéèrè kan wà tó léwu àwọn ìbéèrè kan wà tó léwu tí ó bá ti ṣẹlẹ̀ kéèyàn má béèrè tó bá ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí ni kó dá béèrè àbí òye ẹni tó ṣẹlẹ̀ sí ni kó dá béèrè àmọ́ tí ó ti ṣẹlẹ̀ ẹ má béèrè nítorí pé téèyàn máa béèrè àwọn béèrè tó léwu ẹ̀rù ń bà wá kó lọ ṣẹlẹ̀ sí àbí òye wa gẹ́gẹ́ bí ẹni tí ó béèrè lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ìgbé ọ̀dà yìí lẹ́wọ̀ àti fún un ẹni tó bá ba pẹ́nìkan bá ìyàwó òun sùn tọ́wọ́ á ba lórí ìyàwó rẹ̀ tó sì má dàtọ̀ sápa tẹ̀sẹ̀ fún anábì láàpọ̀ ni. nítorí pé àwọn ẹlẹ́rìí ló mú wa pé ń bá ìyàwó rẹ̀ ṣe zìnà kó tó di pé àdájọ́ fún ìwọ wá ní ìwọ lọ́ọ̀dẹ́ ọ̀dá fúnra rẹ̀ lóòótọ́ bó ṣe padà délé ọgbọ́n èèyàn lórí ìyàwó rẹ̀ àbí òye wa torí ẹ̀rù ń bà wá kéèyàn bá ń béèrè àwọn béèrè tó léwu kọ́mọ́ lọ ṣẹlẹ̀ sí i àmọ́ tó bá ti ṣẹlẹ̀ sí oníkọ́dá béèrè kó bora rẹ̀ láti rí kẹ́lómi ọmọ mà àbí òye wa torí pé tó bá ṣẹlẹ̀ sí ọ tẹ́lómi bá mà ó lè kó kùtà bọ́ olóbìnrin kọ́ ọmọ tètè rọ̀kọ̀ tó bá béèrè generally Islam ń fẹ́ kéèyàn bora rẹ̀ láti rí ó sì ń fẹ́ kó bora rẹ̀ sí pọ̀wọ̀ tó bá ti wà damage tó lọ lé ọkọ tọkọ rẹ̀ dárí ọkọ ti wà damage bákan méjì ni ó lè ṣe sùúrù ó sì lè má ṣe sùúrù so àmọ́ tó bá ti wà damage tó sì ti expose ara rẹ fún gbogbo ara yẹ pé o ti damage o ṣe mọ̀ pé òkúta yọ pọ̀ kọ́lọ́ ṣàánú wa torí délé ẹ̀yẹ́ béèrè béèrè tó léwu ẹ̀rù ń bà wá ká má down torí ọmọ lọ ṣẹlẹ̀ sí àmọ́ tó bá ti ṣẹlẹ̀ sí kó dá béèrè lónìí kan tẹ́lómi òfin ní màpò ń lọ ṣẹlẹ̀ sí náà nàmbà fọ́ọ̀. at number five number four now. ní gbọ́ o. hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ yìí pé latanhawunna anil munkar latamurunna bil ma'ruf. ولا تنهون عن المنكر أو لا يسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجيب لكم ẹ máa pe àwọn èèyàn lọ sídìí dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fún wọn àbí tẹ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run dè àwọn ẹni bu yín yóò dẹ wọn sí yín àwọn ẹni rí ọmọ apọ̀ lọ́hùn ọlọ́run bò ní dáhùn wọn wá ní ọ̀dà tá a máa fọkàn kọ ìbàjẹ́ sótó láti yọ wá nínú aburú ó tó ṣùgbọ́n àmì pé ìmánì wa lẹ́pọ̀ ni àmì pé ìmánì wa lẹ́pọ̀ ni torí ká nàbì sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'aful iman gbogbo ẹni tó bá rí ìbàjẹ́ nu yẹn rẹ̀ ni kó fi yí padà tí ó bá àti ṣe bẹ́ẹ̀ hàn yí padà tí ó bá àti ṣe kó fọkàn yí padà eléyìí ni ìgbàgbọ́ tó ìfọkàn yí padà ni pé kọ́ ọmọ dúró kọ́ ọmọ jókòó kọ́ ọmọ dúró níbi tí wọ́n ti ń ṣèbàjẹ́ kọ́ ọmọ bẹ pẹ̀lú wọn níbi tí wọ́n ti ń ṣèbàjẹ́. waqad nazzala alaykum fil kitabi an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله باتي سوكالة القرآن كتبا بو يكون في أرولون باسي ييه ẹ joko jókòó wa wọn ẹ gbọ́dọ̀ bẹ pẹ̀lú wọn ńgbà tí wọ́n fọ̀rọ̀ ẹyẹ bá ṣe ẹ̀yẹ títí tí fi máa sọrọ míì ìgbà náà lẹ́tọ́ lẹ́tọ́ àti jókòó pẹ̀lú wọn ìjókòó pẹ̀lú wọn lásìkò tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run bá ṣe ẹ̀yẹ yẹn ó dìklẹ́ àyípọ̀ kan nu wọn lẹ́yìn náà ọlọ́bó kó múnáfìkì àtàwọn kèfèrí gbogbo wọn ló kó papọ̀ jọ sí ìbàjẹ́ lásìkò tí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn kété yìí pé wọ́n máa jókòó wọ́n máa ṣe ìbàjẹ́ ọwọ́ àké mo ti fọkàn mi kọ́ kọ́dà kò dùn mọ́ mi à ó tún jókòó láàrin wọn ọ̀gbọ́dọ̀ ń gbọ́ dáadáa nù ọ̀gbọ́dọ̀ dìde kúrò láàrin wọn torí àwọn anábì sallallahu alaihi wasallam wọ́n ní kò sí mùsùlùmí tó gbọ́ kò túmọ̀ sí pé kò gbóúnjẹ rẹ lẹ̀ o wàá gbóúnjẹ rẹ wàá kó ń bẹ̀ kó sì kọ́ lọ jẹ tiẹ̀ lóde kò sí tó burú mbẹ̀ naam number five. wọ́n ní kíkọ́ tíra zabur láwọn ilé kí ó sọ́dà àbí ọ̀dà kò fi nǹkan kan torí pé zabur tọ́lọ́ ń sọ kalẹ̀ fún anabi dawud aleyhi salam tó bá jẹ́ pa abárí lónìí èyí tó lọ ń sọ̀kalẹ̀ gangan àníkùtọ́ sí wa láti kẹ́kọ̀ọ́ tó àánú ẹ̀ à ń bọ̀sibọ́sí èyí tí wọ́n ti kọ́wọ́ bọ̀ nítorí pé law musa hayyan lama wasi'ahu illa ittiba'i ìbáṣepọ̀ anabi musa ọmọ imran aleyhi salam bá ń bẹ láyé ni kò àyè òní àfikọ́ tẹ̀lé tẹ̀ sèmi النبي صلى الله عليه وسلم eléyìí jẹ́ ọ̀rọ̀ tá anabi sọ fún Umar ibn al-Khattabi radiyallahu anhu nígbà tí wọ́n rí abala ewé ìwé kan lọ́wọ́ rẹ̀ nínú àtàwùrátà sòbó wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń pera wọn láàfáà lónìí wọ́n lọ lọ sọ nu zabura wọ́n là ka nu zabura agbọ́nu zabura tọ́ba adórí alukurani ọ̀dà bí ìgbà tó ti pẹ́ wà ní alukurani ọ̀dà bí ìgbà ọ̀ọ́mọ alukurani ọ̀wọ́ àmọ̀ zabur irú àfáà wo ni ẹ́ tontori di eléyìí kò sí ta fẹ́ fi zaburu ṣe alukurani lọ́lọ́ fún wa la gbọ́dọ̀ tẹ̀lé tá a tẹ̀lé ní lódindi tá a sì tẹ̀lé ní ẹ̀fọ́sí wẹ́wẹ́ gbogbo alukurani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa. torí ẹ àfa tó filẹ̀ nínú sílábọ̀sì rẹ̀ wọ́n kọ́ mọ́ eléyìí sàfà kò tí gbẹ́sìn islam yé dípò kó náà kọ́ ẹlòmíì wọ́n sọ pé fákìdù ṣẹ́yì láàyò ọ̀tẹ̀ ní màtá ikú afẹ́ lọ kọ́ kí lọ́dọ̀ rẹ ọwọ́ akpé mi náà lọ gbà wá ni ńgbà mo bá gbà ní nkọ́ yín ẹ pé súnmọ́ ni pé kàkùkà ni ọmọ kọ́ wa tó ń délé azabó kò gbọdọ̀ sínú ẹ̀kọ́ tá a wọ́n ní bá ti mà wípé amadiya wọn kì í ṣe mùsùlùmí tábàárà ọ̀kan nínú wọn nínú mọ́sálásí sáàlì lè jáde gẹ́gẹ́ bí gbàtà rí pọ́ọ̀lù àbí àríjọ ọ̀nù àbí àríjọ káàtì fìlẹ́síà jáde nínú mọ́sálásí sáàlì lè jáde àbá lè lè jáde àní lè jáde ṣùgbọ́n gbàtà bá kírun tán àwọn àsọ̀kẹ́ alhamdulillah ẹ ti gba islam ni tó ń ṣe kèfèrí tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ni ìjà amadiya declare ń kèfèrí àìsí gba islam tẹ́ bá tún wọ mọ́sálásí ẹ̀ ká àbùkù. ọjọ́ bó ṣe jẹ́ nàbà sẹ́m náà. ṣé ó yẹ kéèyàn máa lo àwọn táwọn òkú tó wà lọ sínú àwọn mẹ́sàn-án wà pé. kéèyàn máa lo. bí àwọn òkú tó wà lọ sínú àwọn mẹ́sàn-án wà pé bí a bí a kò sí ní ìwé tí wọ́n ní kéèyàn máa lo ọṣẹ láti fi máa wẹ̀ ní èròǹgbà wípé yóò máa la nínú ojú burúkú wọn á ní àpẹẹrẹ bí adájọ́ ṣe kú. sílẹ̀ yẹn nu súnà ló ti wá. <laughs> Ah, ìbéèrè yẹn takura wọn ni ìmọ̀tẹ́ sọ pé sọ̀n lè máa lo àwọn àwọn ìwòsàn tó wà nù súnà bí kí wọ́n sọ pé kí wọ́n máa lọ ọṣẹ dúdú kí wọ́n máa fi wẹ̀ torí yóò lè yàn nínú ojúkójú àkọ́kọ́ kọ̀ wá nu súnà àwọn ọmọ kọ́ wá nu súnà pé kíní kan ṣe dúdú kọ́ ọ máa fi wẹ̀ yóò lè ọ jìnà sójúkójú àmọ́ ẹni tó bá mọ̀ kó fi hàn wá bánabi ni kọ́ ọ máa wẹsẹ̀ dúdú kan yóò lè ojúkójú jìnà sí ọ àmọ́ ṣùgbọ́n ó lè jẹ́ pé ẹni tó ń ṣe béèrè kò sì béèrè sì béèrè sí nípa pé lónìí ọ̀pọ̀lọpọ̀ wà lórúkọ abẹ́mọ̀ bẹ́ẹ̀ so nítorí délé habatu sauda zaitu zaitun àti kìtúni oyin àti kìtúni zamzam àti kìtúni tọ gbogbo orí ẹlẹ́yìn náà àwọn náà lè ní lọ́pọ̀ pọ̀ mọ́sẹ̀ dúdú lọ́pọ̀ kìnnìkan mọ́ kìnnìkan gbogbo tí ò sí àbí òye wa gbogbo tí ò sí gẹ́gẹ́ bí àwọn tíra pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan bóyá wà wòsàn wà nù sunna tó ṣe kọ́kọ́lọ́kọ́ nǹkan míì kọ sínú tírà yẹn wọn èyí sàlàyé sunna wò làwọn ti rí àbí òye wa súnà wò la rí ta lọ́gbà ti tiẹ̀ wá. nítorí pé kọ́mọ̀ jẹ́ pé à modernize awo so ọgbọ́dọ̀ jẹ́ pé kọ́kàn wo lè balẹ̀ Ibn al-Qayyim ìgbà tó ń kọ ikú ọ̀nà máa fi ń ṣe ìwòsàn gbogbo àdìsí kan. tó wà ń bẹ̀ wọ́n sì tọ́ gbà wá ìwọ ń kọ́ ìgbà tí wọ́n kọ̀wé pẹ́ńpẹ́hùn tí wọ́n náà sọ pé ìwòsàn láti nínú ìlànà súnà ó yẹ kó máa ṣàlàyé fún wa pé eléyìí o àdìsí bá ẹ lọ gbà wá wọ́n sì sọ pé ogun rege àwọn ah, sọ pé lágbájá ń bẹ ń bẹ òpùrọ́ ni wọ́n sọ pé lágbájá ń bẹ ń bẹ òpùrọ́ rẹ̀ má nàbì ni ó yẹ kó máa ṣàlàyé ẹ̀ wọ́n sì purọ́ rẹ̀ má nàbì sọ ó ń bùkátà àwádìí yéésì gbogbo ń dáná ti sọ fún wa náà la lè lọ sí anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé alhabatu àbí alhabatu sawda dawa'un min kulli da' wíkẹ́ habatu sawda yẹn ìwòsàn ni fún gbogbo àárẹ̀ eléyìí àdìsí ní tọ́fẹ́ tẹ̀rín lẹ̀ so bẹ́ẹ̀ oyin tó bá lò ó máa ń ṣe ìwòsàn fún nǹkan tó bá jẹ mánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ gbogbo orúkọ àwọn kẹta bá lẹ́rìí lórí ẹ̀ kò sí tó burú mbẹ̀ zamzam lè máa ṣorí bẹ́lẹ́ tó bá ti mu zamzam yóò ṣiṣẹ́ fún gbogbo tó bá ti torí rẹ̀ mu ọ̀fẹ́ lówó ọlọ́run fún mi lówó ó lówó ọ̀fẹ́ lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà wà lálàáfíà ọ̀hún wà láàfíà ọlọ́run bó fún ọ lálàáfíà ọ̀hún rìzìkì ọlọ́run bó fún ọ lárìzìkì ọ̀hún mà ọlọ́run fún ọ nímà ọlọ́run إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء تومي تولو أبو سبيفو زمزم لما شرب له so ṣùgbọ́n ìwọ kàn lọ bomi kànga kan o kó fáwọn èèyàn mu ọwọ́ á zemzem zemzem wo ni kànga lẹ́yìn tó ń torí di ilé ẹ̀ka payọ̀ lọ ntuba wa nu sunna kátẹ́lì bó ṣe wa nu sunna inú fa ló fi jẹ́ pé iṣẹ́ ń bẹ wájú wa tó ti pọ̀ jù iṣẹ́ ń bẹ wájú wa tó pọ̀ jù ó yẹ kó di Lárúbáwá tá a bá mi di Lárúbáwá ká sì ní translation àwọn ìwé tó jẹ́ pé yóò ṣe wa láǹfààní láti solve ọ̀pọ̀lọpọ̀ problems ìgbésí ayé wa ní translation tó dáa because ọ̀pọ̀lọpọ̀ translation mi náà àwọn náà tún bùkátà kún ó tún retranslate wọn. so eléyìí ọ̀ràn wa lọ́wọ́ púpọ̀ láti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan alágbọ̀yé tó péye fún nínú ẹ̀sìn wa ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́. now number, number, number seven. Ah, nọ́mbà kí ni wọ? now nọ́mbà seven.

gbogbo àti wọn gbé kíni pé ẹ ládàá lọ máa bẹ́ẹ̀ ni ẹ jẹ́rẹ́ kẹta ni pé. Ah, alhamdulilayi a ti mọ kówó èlé tí wọ́n fowó èlé rán lọ sí sukù tó owó tí wọ́n fi rán lọ sí sukù yẹn haram ni haram ni torí pé ọlọ́run bá ṣe léwọ̀ lẹ́yìn náà tí gbogbo ọ̀nà halali bá di alọ́lọ́ ó sì nà kan fẹ́yìn lópin ìgbà bá ti páyọ̀ ọlọ́ tí ó jẹ́ halal. àbí òye wa tó ń torí ìdè eléyìí báyìí ká máa fowó èlé fi rán máa lọ sí sukù haram ni ọlọ́run bá ṣe owó rìbá léèwọ̀. anabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé rìbá sab'una huban rìbá tẹ́rí yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá àádọ́rin ní seventy ètò kéré jù nínú rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú tontori de eléyìí báyìí ẹ̀rù ń bà wá kírú ẹ̀kọ́ tí yẹn lọ kọ́ ọmọ làlùbáríkà ẹ̀rù ń bà wá kọ́mọ jẹ́ kófò tontori pé al-ghayatu la tubarriru al-wasila result kò lè sọ míìsì yẹn di ń tọ́ da sòtí ẹ̀ máa ti wá kọ́ débì kan tó bá yí padà sí dáadáa innal hasanati yudhibna sayyi'at dáadáa máa pa ìdáadáa èèyàn ti kú hundred level fún yàn six months péré ló ti ẹ̀kú fún yàn èèyàn wá èèyàn wá wọn á ní kéèyàn sanwó school èèyàn wá san halal ní ìsìn ó túbọ̀ lórí haram tó ti ń san débi tó san dé yẹn ọlọ́run àbò fi pa gbogbo ètò ti síwájú rẹ̀ kí ni ìbéèrè ẹlẹ́kejì. ṣé wọ́n mú nínú àwọn àyà kúránì yá ayọ́tò hanafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiya ikú ìwọ ẹ̀mí ìbáyàbá lẹ́ padà sọ́dọ̀ olúwa rẹ o lẹ́ni tá a yọ́nú sí tó ná sí yọ́nú sọ́lọ́hún ẹ sì mọ̀ pé bọ́yẹ̀ mi ọ̀daràn lẹ́mí yẹn so ẹ wá ń ka ẹ̀mí ìfàyàbalẹ̀ fún ẹ̀mí tó ṣe pé tó fi kú ọ̀daràn ni ẹ̀mí tó ṣe pé tó fi kú kèé bẹ̀rù ẹ̀mí tó pé tó fi kú ọ̀mùtí ni ẹ̀mí tó pé fi kú ọ̀daràn ni ẹ̀mí tó gbogbo ọ̀gá lọ́jẹ́ ń ṣíṣe bẹ́ẹ̀ kò sínú súnà kátó lè gbà ibi tẹ̀ máa ń ké bẹ́ẹ̀ ládàrí ọlọ́mọ bá anídìí ẹ̀rí látọ̀dọ̀ lọ torí pé nbẹ́nu téèyàn fọpọlọ lásán sọ torí ń tọ́pa mọ́ ni anídìí ẹ̀rí látọ̀dọ̀ lọ àbí látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ pé wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura thumma yujza'u al-jaza'a al yóò sì rí iṣẹ́ rẹ̀ tó ṣe ńlẹ̀ ayé ọlọ́run sì san láàdá yóò san lẹ́sàn rẹ̀ pérépéré nítorí sì lè ṣẹ́kù fún ọ lẹ́yìn ikú ànábì tún ti ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí kọ́ máa rí ọmọ ṣàdúrà fún ọ kìí ṣe pé kọ́ máa ṣe pé kó ló ń kí bùn ọ ní láàdá rẹ̀ rárá kọ́ ṣàdúrà fún ti ṣe bóyá láìpẹ́ yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ kan gbàtẹ́nìkan béèrè pé ṣé dandan ẹni kọ́jẹ́ pé sàrà àti ń sàn yẹn òkú ló ti ṣe kalẹ̀ ni àbí kọ́jẹ́ pé wọ́n ṣe lẹ́yìn tó ti kú. a sọ pé àdìsí yẹn kò fi hàn kò fi hàn wípé dandan òun ló ṣe kò fi hàn pé dandan òun ló ṣe ṣùṣùgbọ́n a rí láìpẹ́ yìí ní tó mú wa mọ̀ dájú wípé èyí tí èèyàn yàn gba aládà rẹ̀ létí yàn ṣe fúnra rẹ̀ ètí yàn gba aládà rẹ̀ létí yàn ṣe fúnra rẹ̀ àbí kọjá pọ̀ pàkọ́lẹ̀ rẹ̀ kó tó kú o yí pé nínú one over three dúkìá mi wọ́n gbé kànga nínú one over three dúkìá mi wọ́n kọ́ mọ́ṣáláṣí nínú one over three dúkìá mi kó safara sẹ́mi pé nu owó yín nu ìwọ náà ló ti sẹ́yìn sàmọ́ kí ló dé tó o ṣe kó tó kú o yí pé owó ṣòro mú kó tó kú àmọ́ ti kú ní ìsìn sẹ́mi kọ́ ọmọ náà lè pé báyẹn wọn ò ṣe ṣe kí wọn tó kú ìgbà tó wá di pé àwọn bùkátà rẹ̀ owó téèyàn kan ná tẹ́lẹ̀ tí ò lè ṣe ọwọ́ àti tàwọn mẹ́ẹ̀ẹ́dógún wa ni ẹ máa gbé kàǹgà kan sòsẹ́ mi kí wọ́n lè wí bẹ́ẹ̀ sọ nítorí de lè tètè ṣe dáadáa fúnra rẹ̀ kó tó di lọ́la ẹlòmíín nu wa lówó tó ń ra mọ́tò three million bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kò sì lè gbé kàǹgà thirty thousand àbí ni ẹ sì mọ̀ ike láàrin ìṣẹ́jú mẹ́ta tó taa ó lè pòórá kéèyàn náà bá lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run láàrin thirty years tó bá gbé kànga kalẹ̀ wọ́n tún máa fún mi bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ́lá jù bẹ́ẹ̀ lọ torí rẹ ọlọ́run má jẹ́ kí n tí ó tàn kọ́gbà tí ò ní tán lọ́wọ́ wa ọ̀ naam number eight number nine. rédíò náà wú katakata dání tó wọn bẹ fi wọn bẹ fi fi ṣe ìgbàlejò akẹ́ni ẹ̀ fi tó yẹ pé gbogbo ìgbéra kò fa òkú. alhamdulilayi wọn ní ọlọ́wọ́ bá fún irùngbọ̀n tí irùngbọ̀n ń jáde irùngbọ̀n yẹn wọ́n á jáde níjáde àjàǹkólókòló so ọ̀kan jáde lẹ́bọ̀ ọrùn ọ̀kan jáde ní tòsí àgbọ̀n ọ̀kan lẹ́bẹ̀ẹ́ ètè tọ̀ ni wọ́n á ní bóò làwọn ti gbé ó ti ń disikó àwọn ọ̀wí débẹ̀ àmọ́ táwọn gbọ́ yìí nìyẹn so ipe bóò làwọn ti wá dé báwọn lè fògùn kan sí gbogbo ó fi hù papọ̀ ẹ gbọ́dọ̀ fògùn sí i ànílẹ̀ ayé ilé àdánwò ni tó yé ẹsẹ̀ máa gbé kánú tọ́lọ̀ ọ́ fi ní kí gbogbo ẹ̀ tọ́lọ̀ ọ́ fi ní kí gbogbo ẹ̀ wù kàn jọra wọn torí pé tọ́lọ̀ lẹ́tẹ̀lì tànàbì sọ̀rọ̀ àṣẹlá lẹ́tẹ̀lì ẹni tó bá fi ń rẹ́rìn látàrí pé ẹ̀rí irun gbọ́n rẹ̀ tó o tún dáràn lọ́dọ̀ lọ. sọ gbogbo èèyàn tẹ́ wá rí irun gbọ́n wọn tí gbogbo ẹ̀ wá sùúrù jọ pọ̀ lónìí bóun ni tiwọn náà ti bẹ̀rẹ̀. ṣebí a náà ti kálukú bẹ̀rẹ̀ tó ń torí délé yìí tí yóò ní jẹ́ exemption bákan náà ni tó ń torí délé ń dọ́ bá wù papọ̀ láwọn masha allah tó ní ìsìn náà masha allah ẹ wò bọ́lá wọn ṣe ní ọmọ wa alhamdulillah tó ń torí ten. títà nábì ọba dá bóun tèèyàn ti wá fẹ́ dà tí ká ṣe àjọ̀dún ọjọ́ bí ànábì ọba tọ̀nà báwo wá ní káwọn máa sẹlẹbírẹ́tì bá de wọ́n ṣe tọ̀nà àkọ́kọ́ kí ni wú wa rí gan sáfin sẹlẹbírẹ́tì jọ́tọ́ bí wa nàám àwa gẹ́gẹ́ bí tani lábẹ́ ọ̀run ṣé iyọ̀ la jẹ́nu ọbẹ̀ ní nínú ayé wa yìí tó fi jẹ́ pé fún ọba rí wa àwọn ọmọ wa wa ká pé á ah, ọyẹ ká dunu jọ́tán bírù wa yìí. kí la jẹ́ àjẹ́ nǹkan kan tàbá wá tiẹ̀ wá jẹ́ nǹkan kan àníkọ̀tọ̀nà ọ̀ ń bẹ nínú ìwà àwòkọ́sẹ̀ àwọn kèfèrí Nábì wa sallallahu alayhi wa sallam wọ́n sì ti kọ̀ fún wa láti máa ṣe kínni láti máa wà àwòkọ́sẹ̀ àwọn kèfèrí Ànábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹni tó bá wà àwòkọ́sẹ̀ àwọn èèyàn kan òun náà máa jọ kan nu wọn ni o tọba wọ ọkọ tọba wà wò kọsí àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọn náà dọ̀ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọmọlẹ́yìn anabi ni ó ṣe wọ́ ọlọ́ mọ̀sí wa lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù nọmba eleven. ó ní jẹ́ni torí tí wọ́n bá ń jẹ́ tẹ́lómi náà ń jẹ́ ẹ̀yin náà lẹ́yìn kọ́rí jẹ́ lómi náà láti ṣe tiẹ̀. ó sọ pé oúnjẹ wo ni rí ọlọ́njẹ bá di ah i'm sorry èmi ń jẹ́rú oúnjẹ yẹn kí ló dé torí kò sí nẹ́ẹ̀sì naam aleykum ọ lẹ́sàn kankan bídí àní ìyẹn ṣe bídí àkótó sàn á ẹ̀sán báwò. naam ẹ wá ní ọmọ ìyá wa tó tọrọ eléyìí lẹ́tí Allah aláwọ̀ abẹ́ni tó ho ho ho ẹ̀sán oní ọgbà òní gbẹ̀sán kankan kódà tí o bá gbẹ̀sẹ̀ kò sí ládàá tí o gbà so wọlé tí mo mú mufrad orúkọ ẹyọ nínú àwọn orúkọ Ọlọ́run kò sínú súnà pé ẹ máa pè ká ẹ máa pè lásán pípé ká ẹ fi gba àbí nsàdúrà Allahu ya ya Allahu ya Allahu ya bidani ya Latif ya Latif ẹ pé ya Latif ó ti pọ̀ lẹ́nu àwọn Yorùbá ẹni tí ń wówó ya Latif ẹni tí ń wá wòsàn ya Latif ẹni tí ń wá kí wọ́n gbòǹbì sẹ́ ya Latif wọ́n gbogbo wọn pé kílẹ̀ ń fa ya Latif bidani kò sínú súnà pé ká ẹ máa pè ẹyọ kan ṣoṣo nínú àwọn orúkọ Ọlọ́run tọ nítorí délé wọn á ní ẹnìkan sọ pé ẹ bá wa ṣàdúà báwo láti máa ṣe à máa ṣàdúà ọlọ́wọ́ lọ bùkátà rẹ̀ gbọ́ bùkátà rẹ̀. kí bá nàbí sọlá àṣìlá ti ṣe sọ fún ọmọ nígbà tó lò ń lọ sí ọmọra pé látẹ̀sẹ̀ ànàfi dùn àá ìkẹ́ àkì má gbàgbé wa nù àdúrà rẹ̀ rẹ̀ ọmọ ẹ̀yà mi ànábì ó sọ fún pé báyìí ló ṣe ṣe yẹn ni pé tó ìwọ lọ bùkátà ànábì sallallahu alaihi wasallam níwájú ìwọ lọ ìwọ lọ lórí gbọ́ wọ́ lórí ṣe gbọ́ bùkátà sallallahu alaihi wasallam anabi fi ń kọ́ alẹ́ kọ́ ni sallallahu alayhi wa sallam torí délé wọn ni bá wa sàdúà ní tó wa dàdú nígbà tẹ́ni kaba ni bá wa sàdúà pàápàá jùlọ láyé tiwa ní ìsìn oníkẹ́ sọ pé ẹ̀yin náà má gbàgbé ara yín o pẹ̀lú ògo ọlọ́run àrùn ti inú àdúrà wa àbí òye torí pé wọ́n máa jẹ́ wípé wọ́n ti wá wọ́n ti wọ́n ti employ wọ wọ́n máa retí result nígbà tí o bá rí result síbi wọn ní ẹ bá ń sàdúà ni ẹ̀yin náà ẹ máa ṣe torí pé kò sí tó lè họ ẹ̀yìn èèyàn tí ń hùyàn bí èèkánná èèyàn so àwọn tó bá ní kẹ́nìkan bọ̀ ọ̀họ́ ó lè ọ̀họ́ láhọ́ bó ó sì lè má ọ̀họ́ tó so nítorí dídé léyìí wọ́n sọ bá fè kánà rẹ sí bí ó ṣe dùn mọ́ ọlọ́ọ̀họ́ ọjà bó ṣe jẹ. à ń gbà sọ̀rọ̀ malkurani alólòdò làwọn olódò allah ọlọ́run ni ẹ máa pe ọlọ́run àwòdò rahman àbíkẹ́ ẹ máa sọ pé arrahman ayyamma tad'u falahu al-asma'ul husna ud'u yẹn kìí ṣe yí pé ẹ ṣàdúà kẹ́ ẹ máa sọ pé allah kìí ṣe pé ẹ ṣàdúà kẹ́ ẹ máa sọ pé ya rahman èyí yòówù tẹ́ ń bá ń fi tẹ́ ń bá ń fi képe kìí ṣe tuma rẹ̀ nù. ìyẹn ni pé ẹ pè ọlọ́run ní allah àbí ẹ pè ọlọ́run ní arrahman ayyamma tad'u èyí yòówù ẹ bá nínú àwọn orúkọ wọ̀nyí falahu al-asma'u. alḥusna tí ẹ làwọn orúkọ tó dáa jù àbí so ìtumọ̀ yẹn nù kìí ṣe pé ẹ máa wá pè ní o lè wíjọ ọ̀dà mú pé kò lè mo lọ sí wárí lọ́dọ̀ kó ní kọ́ ọmọ sọ ya bóun lọ́nà gbé kalẹ̀ bí kò dáadáa àbí kọ́ ni ọwọ́ á ní òní ìdí kátálọ́ọ̀gì yẹn ìgbà tó ra rédíò wọ́n lọ́mọ tẹ́ńtẹ̀kùtẹ̀ tó ọmọ péjọ kejì lọ́lọ́ lè rìpíárà tó ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n gbọ́ sànàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdúrà sànàbí ṣe ń forí kalẹ̀ nínú àdúrà kì í ṣe pé gbogbo àdúrà ànábì ní ya Rahman nínú àdúrà sànàbí ṣe àmọ́ ńgbà tí wọ́n ń ṣàdúrà gbogbo àdúrà tiẹ̀ ya Allah bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so nínú àdúrà tí wọ́n gbọ́ sànàbí sallallahu alaihi wasallam ṣe iná ti gbọ́ sànàbí sọ pé ya Rahman rahman dunya wal akhira ara àwọn àdúrà nabi sallallahu alayhi wa sallam ṣe é ma pé kò sọ pé ya rahman lásán nínú àdúrà tí anabi sọ wọn ti gbọ́ tó sọ pé ya rahman wọn ni tọ̀ muhammadu ní ká máa ká máa sìn nǹkan mi àfi allah òun tún pè nǹkan mi ó ní rahman tani rahmanu tani arrahman tó yé wa ntọ́fà tó lọ́n fi sọ àyà kalẹ̀ nù ọlọ́ọ̀ni ẹ máa pè ní allah ẹ sì lè pè ní arrahman àbómi nínú àwọn orúkọ rẹ̀ èyí yòówù ẹ bá fi pé balahu alasma olùsọsìnà náà. kò ní ìdí most gbogbo orun rẹ̀ náà. tó máa ń dá kí. kí n sún gbàgbé àtọ̀ àwọn mọ́ọ̀kì ta ni wọ́n bá ń bẹ̀ tí wọ́n fi jọ kí jẹ̀mọ́ late come àmì ìsóbi rẹ̀ ó wà ń bẹ̀ tí o bá ti ní rí late come àmì tí wọ́n fi jọ kí jẹ̀mọ́ kó kinu yàrá rẹ̀ ni kọ́mọ lọ lára jù bẹ́ẹ̀ lọ torí pé anabi sallallahu alaihi wasallam ni man nasiya salatan aw nama anha falyusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik qala Allahu ta'ala aqimis salata li dhikri rawahu al-imam muslim anabi sallallahu alaihi wasallam nígbà tó bá sùn tí ò torí rẹ̀ kírun àbọ̀ gbàgbé tí gbàgbé mu má kírun kọ́ya kírun yẹn ní kíá tó bá rántí irun yẹn ní kíá tó bá tají lójú oorun yẹn torí kò sí tí ó pèsè rẹ̀ rẹ̀ fún àfi kó kírun yẹn ní kíá tó bá tún lọ lọ mọ́sálásí ó kíá àbó ti pẹ́ ó ti pẹ́ torí délé ní kíá tó ti jí torí gbà wọn sọ pé ní kíá ó rí à ká torí kọ́ ọmọ bí rẹ̀ àmọ́ tí lè kọ́ ọmọ bá pọ̀ kí àti yín bi tẹ́ wà náà ní kẹsà lọ alákẹ́ kínníkínní ní jama gẹ́gẹ́ bá wa Muhammad sallallahu alayhi wa sallam bá ti ń bẹ lórí ìrìn àjò níjọ́ kan tí wọ́n sọ fún Abu Hurairah radiyallahu àbí Bilal wípé tá a bá kojú alásùbà o káfi kírun Bilal ò jí àfìgbà tó òrùn yọ so òórùn gbóná òórùn ló jí anábì náà ta jí so wọ́n Bilal kí ló dé tá a ní kojú wa ní tó mú ẹ̀mí mi lọ náà ló mú tiyín náà ló mú tèmi náà lọ anabi kí ló dé sallallahu alaihi wasallam tí wọn kírun yẹn kí á ń bẹ anabi sallallahu alaihi wasallam ni ẹrẹ ẹrẹ ẹja kó omi tá a wà yí báyìí nítorí pé àṣetáni ti wá síbí àṣetáni ti wá dúró pẹ̀lú wa ń bí iná fàlà àti jí torí rẹ̀ ká kírun bí táṣetáni wà lànàbì sallallahu alaihi wasallam fi sọ pé káwọn kúrò ń bẹ wọn rìn síwájú dẹ̀ kún tó kírun ìyẹn tó bá dájú pé ibi tí wọn náà wà àṣetáni bẹ́ẹ̀nbẹ́ ìgbà náà ló kí ń bomi ṣùgbọ́n wò lè sọ fún wa pé dájú àṣetáni bẹ pẹ̀lú ọlọ́run òfin tó fẹ́ mọ̀ nínú tó pamọ́ gẹ́gẹ́ bó ti fi máa nẹ́bí sallallahu alaihi wasallam ohun tó fẹ́ nínú tó pamọ́ torí ẹ ṣètọ́ni àṣetán ó túmọ̀ sí pé ibi tá a bá ti fẹ́ sin lọ́n àbọ̀dọ̀ sin lọ́n níbi tá ṣètọ́ni wà torí ẹ anabi sallallahu alaihi wasallam wọn ni ìlóso àwọn àgùntàn kò burú ká kírun bẹ ibi tí wọn ti máa lóso tí wọn ti máa yàgbẹ́ tí wọn so ṣùgbọ́n bíi tí àwọn ràkúnmí máa tán yàgbẹ́ tí wọ́n ń ẹ gbọ́dọ̀ kírun bẹ̀. ló dé nítorí pé àtàrà lọ́n ti dára kùn mí ọwọ́ anú àti ìtàn nàbì sallallahu alaihi pàtàrà àlìjànú lọ́n ti dára kùn mí olùmọ̀ọ́sẹ̀ pé ńgbà wa ní ká má kírun níbi táwọn ará fún wọn lóṣooṣì àwa máàdì ti tì wá pé ń pọ́ yá nígbà tó ṣe pàtàrà lọ́n ti ńlọ́fà ló fi jẹ́ yẹn ìgbà tó lọ́n da látara sáàjẹ abáàní jẹ àjẹ ṣùgbọ́n àwọn òfin kan rọ̀ mọ́ tó bá ti jẹ ara rẹ̀ tó bá lù àlá tẹ́lẹ̀ ó ṣe kí ni ó tún àlù àlá rẹ̀ sí náà. apèrún àwọn ẹsẹ̀ bí ara rẹ̀ ló pè fún kò sí tó burú mẹ́. maaleykum salaam. kò burú irun kan lẹ́pìn tálfàjárì bá ti yọ irun kan lẹ́kọ̀ọ́ pé kò nídìí kẹrin méjì mà nítorí pé àǹfààní tánàbí sallallahu alaihi wasallam fi ní ká máa pèrún alákọ̀ọ́kọ́ kò sí má ní ìsìngbà tálfàjárì bá ti yọ. bẹ́ẹ̀ sì ni pé àwọn ìtàgáwà tí wọ́n máa fi ń sọ pé ọlọ́run bá fi pọ́n alẹ́ rẹ́fọ́nlá ọlọ́run bá fi pọ́n alẹ́ ah, pé ó ń pa àgbàlagbà kan lé lọ́wọ́ so ọlọ́run bá wá ní kí màlẹ́kà jìbìrì kó dáwọ́ lẹ́yìn ní sọ́sọ́là so láti gbé kó má bàa tètè dìde ìyẹn wọ́n sá ní pé nígbà yẹn náà pé òun fẹ́. ń bọ̀ ń bọ̀ nù. wọ́n máa ń sọ a máa ń gbọ́ bò máa fẹ́ bẹ̀rẹ̀. ẹyìn èmi náà gbọ́ dáadáa ni wípé wípé ń fún àgbàlagbà kan lé lọ́wọ́. ẹ̀wọ́n ní kí alì kẹ́dẹ́ mọ́ ẹ láṣẹ. kò dé lọ́mọ ẹ láyé tó. ọlọ́run á dá nàbí dúró rúkú. títí tálẹ̀ òbí dé torí pé alì <laughs> ní màláìkà. alhamdulilayi ẹ béèrè dáa ṣùgbọ́n inú tún á padà lọ béèrè lọ́dọ̀ ẹ̀ tó sọ̀tà tó fi jẹ́ pé ẹni tó bá sọ̀rọ̀ àwọn ìtàn tó jẹ́ bọ́ǹsì bẹ́ẹ̀ yẹn fún yín ẹ̀yin eléébèèrè lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ẹlòmíì láti máa kàn fà sọ́dà bẹ́ẹ̀ kọ́dà ẹni tó kànú tíra ńlẹ́ pé àdìdọ́kùn la ọ̀kẹ́rà ẹjọ́ tíra ò láti lè rí ìtàn tó dáa báyìí tó yé ọjọ́ bó ṣe jẹ́ torí tẹ̀ ń bá ń bi wọn yóò jẹ́ kí wọ́n mọ̀ sọ́ńtọ́jọ́ òdodo fún yín kò ní jẹ́ wọ́n mọ̀ fọ́ǹbù rọ fún yín náà irọ́ gidi ni. lẹ́yìn náà jẹ́ kí n fún yín lápèjúwe kan ní òfin ṣẹ̀ríà tí a bá ń kírun ẹrù kù ẹnìkan á bọ̀ ẹ ti gbúrò ẹsẹ̀ rẹ̀ so ṣé kẹ́ ẹ sọ ẹ̀tọ́ àwọn ẹni tó ti wà pẹ̀lú yín ńlọ́dáàjú ni àbí kẹ́ ẹ fún ẹni tí ń bọ̀ láǹfààní àti báraka yín. kẹsẹ̀ ẹ̀tọ́ ẹni tó ti wà pẹ̀lú yín nítorí tó nàbà fẹ́ báàmù yóò tètè dé lọ́rọ̀ kó yé yín kí kàn wá pẹ̀lú rẹ ma adraktum fasallu wa ma fatakum fa'atimu nítorí ọba bá kí pẹ̀lú lè má mú ti bọ́ ọmọ kó pé ọmọ kọ fẹ́ kò sí anabi náà adé dàwúdà gbà wá ó ní wa tẹ bá dé tẹ bá wọn kó àti forí kan lẹ̀ yẹn náà forí kan ẹ ti baraka. tó pé wọ́n á dáná bí dòórùkú eléyẹn inú tàn wọn ṣí sọ ni torí pé wọ́n gbé àlè ìrọ̀dé àwọn àlà torí sọ fún yín pé ń àwọn ṣí àwọn yẹn àwọn ẹni tó gan àbí sọ yìí pé gan ìgbà tí tó pàṣẹ pé kí wọ́n gbẹ́ kòtò tó sọ fún kóńbò tó jẹ́ ọdẹ rẹ̀ tí máa ṣe tí máa sọ ó ní kó gbẹ́ kòtò kó dáná sí kó bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n sínú náà ìgbà tí wọ́n bá gbẹ́ lómi tó fẹ́ sọ sínú yóò ní ní ìsìn mo tẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ gbà pé wọ́n lọ lọ torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé nìkan kì í iná jẹ́ ìyá àfọ̀bá tó dáná tọ̀ iná náà ló sì fẹ́ fi pa àwọn yìí subhanallah so àwọn kan sì sọ pé no òun gan la nẹ́bì tó lọ rán màlẹ́kà jìbìrìlà sí ṣùgbọ́n màlẹ́kà jìbìrìlà ṣàtìṣe nípa pé àlíyò ju ànẹ́bì gan torí ẹ̀ màlẹ́kà wá ṣèṣì lọ gbé fún ẹ̀yin náà gbọ́rọ̀ bí ọ̀rọ̀ wèrè ẹ̀ ṣé gbogbo àwọn ànẹ́bì tó síwájú yẹn náà tí ọ̀rọ̀ àti pọ́bílítì pé màlẹ́kà náà ṣàtìṣe tó fi lọ bá ànẹ́bì Ibrahim ẹlòmíì wọn rántí tó fi lọ bá ànẹ́bì Nuh ẹlòmíì wọn rántí ṣé pọ́sibílítì náà wà bí òní sí tọ́lọ́ kí ni lọ́kùlọ́ tí wọ́n fi ń lọ lọ sọ àmọ́ ìfẹ́ ẹnu máa jẹ́ kí ọpọlọ di ìfẹ́ ẹnu àwọn sọ ẹni tó ní làákà ìdí wèrè torí de lè jẹ́ ìbá ti jó ń fẹ́ ẹnu fatahaddas wàlà haraj gbogbo nǹkan bá lọ sí mẹ́jọ yọ lẹ́nu naam ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀. irú rẹ̀ náà ni kí wọ́n dákọ̀ àlè kí wọ́n sọ pé karramallahu wajha eléyàn ń bẹ́ẹ̀ nú àmì ṣíyà. àbùrọ̀sọ fún nìkan pé karramallahu wajha ọlọ́nkọ́ sàpọ́nlé ojú ẹ̀ ẹni sọ fún Abubakar ẹni sọ fún Umar ẹni sọ fún Usman ẹni sọ fún àwọn sàbẹ̀ yòókù radiyallahu anhum lẹ́ẹ̀ma sọ kí ló dé tí Aliyu wá fi wá jẹ́ pé karramallahu wajhahu lónìí kan radiyallahu anhu gbogbo sàrà nàbì sallallahu alaihi wasallam torí pé ọ̀rọ̀ rídọ̀ lọ́lọ́ sọ nípa wọn. laqad radiyallahu anil mu'minina idh yubayi'unaka tahta shajara ọlọ́run ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n fi radiyallahu anhum wa radu anhu tó ọlọ́run yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọ́nà kí wọ́n á lọ bí karamallahu wajhahu àbí òye wa nínú kọ́ sọ bẹ́ẹ̀ fún gbogbo sábẹ́ àbí sọ bẹ́ẹ̀ ma sọ fún gbogbo wọn ìtànsán ń pa tí wọ́n fi ń dìklẹ́ rẹ̀ kó ṣe ní pé ní tó ṣe wípé kò fi ojú ara rẹ̀ wo abẹ́ àbò nìkan ni sàábí tí òforí kan lẹ̀ fó sàárì gbogbo ẹ̀ ń fẹ́ wádìí tó nìkan sàábí tí òforí kan lẹ̀ fó sàárì àìmọye ibnu abbas òforí kan lẹ̀ fó sàárì abdullahi ibnu zubair kò forí kan fó sàárì sọ sẹ́wọ̀n kí ní islam wọn ti bí àwọn wọn kò yé torí de ilé àbúrò wa sọ pé aliyu nìkan ni karamallahu wajhahu àwùjọ bá jẹ́ pé tuma rẹ̀ nù ẹ̀sìn ní kò wá rẹ̀ rí kò dájú nítorí pé ẹni ń tọ̀ ti ń su mo rò pé yé yọ́ọ̀sà tààbà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lọ́jọ́ ló ṣe jẹ́ sọ ìwọ náà wàá wọ àfa rẹ sunsun ẹ àfa rẹ owó sunsun wa ni kárọ̀ lọ́wọ́ àwọ̀dà o ẹ ó túmọ̀ sí pé súfì yẹn láyè sìn àwọn súfì láyè sìn tó ráwọn àfa tí wọn rọ̀bí ọ̀làánú ẹ kàrámọ̀ lọ́wọ́ wájà o so òun náà máa wúra rẹ pẹ̀lú òṣùkà aláwọ̀ ni tó gbé sórí wọn máa wọ pé yẹ́ẹ̀ òun wọ́ tiẹ̀ òun wọ́ ti kíni kàrámọ̀ lọ́wọ́ o kò sí ní tọ́jú bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà òkè rí ti wà ń bẹ jù nípa pé ẹni tí wọ́n specialize wẹ́ẹ̀dì fún wọn náà specialize ẹ̀ fún. èèyàn yóò kù nínú ẹ̀sìn Islam tó sọ ọlọ́run ọba kọ̀kẹ́. ìyẹn tó bá jẹ́ pé ní tá à ń wò Abuja lẹ́tọ̀ọ́ sí rahama àmọ́ wọ́n sọ pé àbúrò wọn sọ

Allah àmọ́ tí wọ́n bá sọ pé almarhum pẹ̀lú ẹ̀mí pé àwọn ń ṣàdúrà fún mi kíkọ́ lọ́wọ́ kẹ̀ kòkòrò. wọ́n ní sàlùfáàjà rí bá yọ sálẹ̀ máa ṣe tàhájùdù lọ kọ̀ jẹ́ tàhájùdù máa nìyẹn. sàlùfáàjà rí bá ti yọ ẹ kí irun wítìrì kálùfáàjà rí ó tó yọ nítorí kí wítìrì yẹn ó lè bá bọ́ sóòrù ṣàlàyé fún wa pé ọ̀gá àwọn màláìka ìfẹsọ̀ náà kí abájẹ àwọn ọmọ náà wọ́n á pè mí yá lọ́lẹ́ kò gbé gbogbo abẹ́ ọlọ́wọ́ pa báyìí báyìí. àwọn ọmọ lè ní ọ̀yọ́ kó máa ń jẹ́ àbùlùmálì ṣé kò ṣe pé àlùmọ́lìkù tó ń dórúkọ ọlọ́wọ́ pa wọ́n fi tì sí orúkọ màláìka ìṣọ́ náà tó máa ń jẹ́ àbùlùmálì. orúkọ ọlọ́run الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون عبد الملك ọyàtọ̀ sí مالك máàlíkù gẹ́gẹ́ bí ó kọ ìmáàmù máàlíkì àbí òye wa tó ọyàtọ̀ sí ńlọsọ abdulmalik di lọsọ di abdulmalik kò sí ti ń jẹ abdulmalik abdulmalik abdulmalik tó ń gbà míì àwọn èèyàn ọmọ nǹkan pé wọ́n tún máa dára sí ó lè pera rẹ̀ láàfà abdulmalik lọ́fẹ́ pé wà máàlíkù máàlíkù abdulmáàlíkù nù abdulmáàlíkù báwò <laughs> so abdulmalik ẹni jẹ́ abdulmalik abdulmaliki kò sì sí abdulmaliku torí èdè yorùbá nìyẹn kì í sí lárúbáwá èdè lárúbáwá abdulmaliki abdulmalik torí èdè ilé malik òun ní alif àti lam gẹ́gẹ́ bí orúkọ máàmù malik wanadawu ya maliku liyaqdi alayna rabbuk qala innakum makithun wọ́n pè níjọ́ gbẹ̀ndà kìyàmà ìpè wọ màláíkà Malik báwa pe ọlọ́run ọba rẹ kó pawárun ó ní rárá o ibi ẹ̀ máa bẹnu láéláé yẹn ni pé kò nídìí kó ọbẹ̀ lọ tọ́rọ́ náà ti sàdéhùn òdodo sì làdéhùn rẹ̀ la yamutu fiha wala yahya subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha.